ẹjúbà fọmọdé. peters peters. ẹjúbà fọmọdé. peters peters. àmọ̀nàmọ́ná ilé rogún. peters peters. àmúhùnmáwòrán nígbà tí àṣà wa èdè wa <laughs> gẹ́gẹ́ bí wọ́n ṣe ń lọ bí pé ibi ni fàájì ibi ló ń gbé ibi ni ìṣe àti àṣà ẹ kó rí i pé tó bá jẹ́ nípa iṣẹ́ àtàṣà ni kò sí amóhùnmáwòrán tó ń ṣe nǹkan táwọn ṣe ń bí ẹnu kọ́ ló ṣe rí nìyẹn tó bá tẹ̀ sọ nípa àwọn àgbààgbà hmm, àwọn àgbààgbà lára àgbà olórin eléré tó bá tàbí jẹ́ àgbàlagbà lórílẹ̀‐èdè wa yàrá ń ṣe kí ni àwọn máa ń gbé wọn lárugẹ torí pé à ń fi àwọn àgbààgbà ṣeré torí pé àwọn àgbààgbọ́ nǹkan tó kù téèyàn ń jẹ lé nìyí àwọn náà ni wọ́n ṣe kí ni lọ ti ṣiṣẹ́ yẹn lẹ̀ tí n bá dẹ̀ ti wà pẹ̀lú wọn náà máa ń dùn torí pé kí ni máa ń kọ́ ọgbọ́n lóṣìṣẹ́ gan torí pé kọ̀ọ̀kan ni wọ́n ti wọ́n ti gbé ìgbé ayé wọ́n ti gbé ìgbé ayé tó dáa a tún ti wá wà ní ìlú Èkó lẹ́nu báyìí ẹ̀ a tún ti ní gbére gbére gbére gbére ẹ̀ a ti gba ọ̀dọ̀ ìkọ́nà wọn bàbá wa lọ ìyẹn hmm, tó jẹ́ wípé kékeré pátápátá pátápátá kéré òtún máa wò pé wọ́n ní bàbá mi máa ń gbọ́ yìí tán máa ní ìkìlọ̀ fọ́wọ́n tí mi kò rí lè yé mi ìdààmú pé irú ẹni màá wáyé tí ẹgbẹ́ tó wá di pé bàbá ẹ̀ máa tún wá di pé mo lọ bá wọn nígbà tó ń jọ wá jókòó àti wá ju nítorí ọ̀rọ̀ ah lọ́wọ́ ọlọ́run wípé nǹkan lára ọlọ́run ṣe fún wa ní èmi tálẹ̀ tí mò ń sọ mò ń sọ nípa bàbá wa Peter Akànni Akóredé tí gbogbo àgbáńlá mọ̀ sí Emperor Big Peters ọmọ ọ̀dẹ bàbá wa ẹ ṣeun ẹ kú iṣẹ́ náà ẹ kú àtijọ́ àpò ní òbínú. bàbá ẹ bá mi kí gbogbo ara ilé tó ń wòye pátápátá káàkiri sá. ẹ mo kí gbogbo ara ilé Emperor Peter ti dé o ẹ kò bàbá ọdẹ Pétérù ti dé o ṣùkùṣùkù bámbám mo délé alára wọn ti kọ́ mi lọ́gbọ́n ayé wọ́n yà láàrẹ̀ sá wọ́n ti kùn mí lẹ́fun ògo mo dé ọ̀rọ̀ ògùn àga o wọ́n ti gbé mi gọ̀gẹ̀gẹ́ igi àgúnlá dandan ni káyé mi ogún gbogbo ẹ̀yin aráalé gbogbo ìnà kí o èmi olólùfẹ́ yín náà ni emperor pick peter àkànní akóredé gbajúgbajà olórin tẹ́ẹ̀tì mọ̀ láti seventies ti dọjọ́ òní a sì wà a sì ń lù ó sì ń dún síbẹ̀ jésù olúwa wa. Eh. emperor pick peters níbo nìyẹn ti wáyé pick peters orúkọ òyìnbó padà sáré jẹ́ ká mọ̀ bó ṣe wáyé. Eh, eh. nígbà tí mo jáde secondary school ni mo lọ ṣiṣẹ́ ní company kan tó ń pè ní Pfizer product ní Ìkẹjà mo ṣiṣẹ́ ń bẹ̀ fúngbà díẹ̀ gbà tí wọ́n dá wa dúró níbi iṣẹ́ yẹn. nígbà tí mo wà ní school tán bá ní ká kọ́ ń pa ambition máa ń kọ lórí pé mo fẹ́ di musician music ṣá ni mo fẹ́ ṣe i want to become a musician nǹkan tí máa ń kọ́ ń pa ẹ̀ nìyẹn even ní school gan school band wa èmi ni leader èmi ni captain school band wa ní school nígbà tí mo jáde tí mo wá sẹ́kọ̀ọ́ tí mo wá ṣiṣẹ́ wọ́n dẹ̀ ebi ìwà tí mo wá sẹ́kọ̀ tẹ́lẹ̀ mo fẹ́ wá ṣe music ni mo fẹ́ wá lùlù ni plan mi ni ẹ mo mọ̀ pé iṣẹ́ àkọ́ṣẹ́ ni pàmòdéko tí mo ṣiṣẹ́ ń Pfizer product tí wọ́n dá wa dúró wọ́n bá token tán fún wa ń gbà yẹn eh, one pound three shillings ni wọ́n fún wa. ní seventy kí nìyẹn sá. that was nineteen sixty nine. wow 1969 wọ́n fún mi ní one pound three shillings owó yẹn ni mo kì mọ́lẹ̀ mo ní yes àsìkò tó mi ò tiẹ̀ ṣiṣẹ́ ẹ̀ eh, kíní mọ́ bójú òjì mi mọ́ mísíkì ni mo fẹ́ ṣe. ta ló wá fún yín ní píìkì yẹn níbo ni píìkì píìkì peter zen ti wáyé. ó bọ̀ o mo lọ sí pz lẹ́kọ̀ọ́ mo lọ ra jìtá pa wọ́n jìtá hmm. alápòtí yẹn la máa ń pè ní pa wọ́n jìtá. Mm mo ra accordion ìtàn máa ń fà báyìí yẹn hmm. mo ra flute flute tá a máa ń blow báyìí mo dẹ̀ ra clarion clarion ó dàbí keyboard but kì í ṣe keyboard ẹnu la máa fi ń tẹ̀ ẹ hmm. máa máa tẹ̀ báyìí keyboard bíi bọ́ọ̀dù keyboard gangan ló ṣe lóní so mo ra but nǹkan tó wù mí dùn ni pé gìtá ni mo fẹ́ máa hmm. ta gìtá yẹn mo wá pèkì ẹ̀ bí mo ṣe gbé gìtá yẹn nǹkan ń ṣe bákan bákan mi ò mọ bí n ṣe máa túnu ẹ̀ lọ́ọ̀kan ṣá ní ọjọ́ kan bàbá wa aládé olóògbé ní NTA ó máa ń ṣe lecture kan nínú tẹlifíṣàn ńgbà yẹn a play keyboard lọ́sẹ̀ yìí ọ̀sẹ̀ mi ò lè play accordion ọ̀sẹ̀ ẹ̀ ò lè play guitar ìjọ yẹn nísàlẹ̀ ọjà lágége mo wá lọ wo tẹlifíṣàn mo gbé guitar mi dání mo ṣe rí bàbá àtàlàdé tó ń tòlù guitar bí tó ti ń túnú jìtá yẹn lèmi náà bá ranjú mọ bá wo jìtá mi bá wo bó ṣe ń túnú ẹ bó ṣe bó ṣe mọ́wọ́ ẹ bó ṣe mọ́wọ́ ẹ sórí nígbà tí mo rí tó mọ́wọ́ ẹ tí mo mo rí tó ṣe wáyé báyìí tí mo ní ẹ àṣírí tú mo ní mo bẹ̀rẹ̀ nìyẹn mo ṣe ó dilé lẹ́lẹ́lẹ́lẹ́lẹ́ mo lọ sí ilé mi lèmi náà bá lọ túnú jìtá yẹn mo sá túnú ẹ ló bá dún bó ṣe ọdún yẹn ọwọ́ ń ta mí mo sá ń ta mo sá ń ta mo ń ta ọwọ́ sá ń ta mo sá ń ta mo ṣe bẹ̀rẹ̀ sí ta gìtá yẹn nìyẹn tí n bá ti bẹ̀rẹ̀ rìhásà láti nǹkan bí aago mẹ́jọ lálẹ́ ó dàgó márùn-ún ìrọ̀lẹ́ ọjọ́ kejì ìdájí ọjọ́ kejì kí n tó stop àṣẹ ilé tí mo gbà ń gbà yẹn àwọn òkú ló ń ṣe sínú ilé yẹn mo sáré rí pé. ilé tẹ gbà ń bo ẹ má bí bò ládùúgbò yẹn. ní ìsàlẹ̀ ọjà lágége. òkú ló wà ń bẹ̀. òkú gbogbo ilé yẹn èmi nìkan sáà ni láńlọ́ọ̀dù bẹ́ẹ̀ láńlọ́ọ̀dù mi nìkan ni odidi ilé ńlá mo gbà ní sílé mẹ́ta. ẹ̀yin ò dẹ̀ mọ̀ pé òkú lọ sí síbẹ̀. yóò mọ̀ pé òkú náà máa wá sí síbẹ̀ àwọn fámìlì tó nílé ẹ̀kọ́ náà wà àwọn veracruz family òkú náà ń sí síbẹ̀ so ó wá dijọ́ kan ní bọ̀bọ̀ sójà kan a máa ń pè ẹ ó máa ń kọjá lẹ́gbẹ̀ẹ́ iwájú ilé mi lẹ́gbẹ̀ẹ́ ilé mi ẹ ní ìdájí ìdájí wọ́n di ìjọ kan ló kan gíláàsì ó kan ilẹ̀kùn lé mi ó láwọn fẹ́ wá mu gbó ó láwọn fẹ́ mu gbó mbẹ́ kì í sílẹ̀kùn. nínú ilé yín tẹ gbà. ọdún kì í sílẹ̀kùn ah, no ni wọ́n máa ń pe orúkọ ẹ̀ ńgbà yẹn hmm. no captain no nísàlẹ̀ ọjà gègé n bá sílẹ̀kùn ó ní ìwọ ọmọ kékeré yìí fẹ́ wọ lòun tají tá láàrin àwọn òkú ń bì báyìí ibẹ̀ lèmi fi mọ̀ pé àwọn òkú náà ń ṣe síbẹ̀. Hmm. <laughs> lọ́wọ́ mu lọ́wọ́ mu nǹkan tó mu náà bá lọ. mo àyà mi kọ́ jábọ̀t mo ti ní àwọn bámbọ̀ sí mo ti kó mọ́ra ń bẹ̀ àwa méje la wà ń bẹ̀ mo lọ píìkì wọn nílùú wa mo pí àwọn kan ní Èkó mo bẹ̀ sí píìkì jìtá yẹn bẹ̀ sí píìkì jìtá yẹn bí tí mo ti derive píìkì yẹn nìyẹn bí tí mo ti derive pick peters nìyẹn emperor yẹn nígbà tí mo wà ní school tí wọ́n bá ń ṣe acrobatic eh, eh, kínní. Uh, uh, ní group by group èmi àwọn section tèmi ló máa ń win ní wọ́n máa ń pè mí ní emperor ní school wọ́n á má jí gbogbo ẹ̀ pọ̀ emperor pick peters i started picking the scale of the guitar on my own. ẹ ṣe bàbá mi ẹ ti gbọ́ bí bàbá ṣe borúkọ yẹn ṣe wáyé èyí tó jẹ́ pick èyí tó jẹ́ pro torí a fẹ́ kí ó yé yín gidigidi kan la ṣe mu bàbá ọmọ Ìpòkíà nìyí torí káàkiri báyìí wọ́n wò wá káàkiri èmi afẹ́kẹ́ bá wọn kí aráàlú yín kẹ́dẹ̀ bá mi èdè wọn tó yé wọn yá lórí kìyìn ẹ bá mi kí wọn tó di kọ́ máa bínú sí mi torí àmbásádà wọn lẹ jẹ́ ẹ bá mi kí wọn aráàlú káàkiri tán wọn àpàlà ti bọ̀ ọ̀dọ̀ yìí. mo kí gbogbo àwọn aráàlú wa ní ìpókìbẹ́kùn hmm. èmi afàtàrí wò máa gbẹ́kúdè mẹ́wọ̀n máa fagbada bọ́jú etu ọmọ onígbọ̀ wọ́mù wọ́mù ẹnì ó ṣe wọ́mù wọ́mù ló ṣe òun ń pọ pípìtà àkànní akóredé òun ló ń kí gbogbo yín o ṣé bàbá mi bàbá ẹ lọ school ní ìpókí ẹ lọ ńlá rẹ bá sọ díẹ̀ nípa àwọn iléèwé tẹ káàkiri. ẹ mo ìgbà tí mo bẹ̀rẹ̀ school hmm. mo bẹ̀rẹ̀ school ní St Joseph hmm. Catholic school hmm. ní Ìlàrú mo kà mo kà ní primary dé primary five four I mean mo kà dé primary five four mo padà wá sí. Si, ìlú mi wọ́n parí primary six ńbẹ from there mo tún lọ sí LA secondary modern school ní Ìpókíà bẹ́ẹ̀ ni mo ti ṣe secondary school mi kí n tó máa bọ̀ wá sẹ́kọ̀ọ́ ní àbẹ ti kó ẹ ti kó band jọ nígbà tẹ wà ní secondary school. nígbà tí mo wà ní secondary school èmi ni band leader eh, school wa nígbà yẹn èmi ni bá. náà náà ẹgbẹ́ àbí ti school ni kò tí ó dá nẹ́gbẹ́ tí. náà ti school ni ti school ni ti school ni. Baba nígbà tí ó di pé ẹ̀ ń dàgbà díẹ̀ tó di pé ẹ̀yin náà ń ṣe yẹn ẹ fẹ́ràn bàbá olóògbé Àyìnkẹ́ Dàrò gan. ẹ bàbá Àyìnkẹ́ Dàrò music ẹ̀ gangan ló push mi tí mo fi máa ń kọ ní school nígbà yẹn pé I want to become a musician torí music wọn nígbà yẹn ó máa mi gan bàbá fáwọn ọ̀dọ́ tó ń wò kí ni nǹkan díẹ̀ tẹ̀lé sọ fún apá bàbá Ike Dàrú nígbà ayé wọn kí ni nǹkan tẹ̀ mọ̀ ń pa àwọn nǹkan kàkọ́ tó ń kájẹ́ eh, lára àwọn nǹkan. bàbá Ike Dàrú nígbà tí mo wá sẹ́kọ̀ọ́ tí mo wá di pé mo bẹ̀ sí play ní hòtẹ́ẹ̀lì hmm. káàkiri tí mo hmm. mo meet wọn wọn hmm. lọ bá wọn wọn jẹ́ àgbà tó fa ọmọdé mọ́ra wọn kóyàn mọ́ra gan seriously every time wọn dẹ̀ máa ń fún mi ní advice báyìí ni kò ṣe ṣe o báyìí ni kò ṣe ṣe o báyìí ni kò ṣe ṣe kódà ńgbà tí aáwọ̀ kan wà láàrin èmi pẹ̀lú olórin kan ńgbà yẹn ó pè wá ó pè wá lé pé ká wá sí mítìn léwu mo pàrà bẹ̀ títí kó tó di pé olórin yẹn kò yọjú kò yọjú ló wá ní kí n má wọrí kí n má lọ ṣeré mi bẹ́ẹ̀ ni ọ̀gọ́ tó yẹ pé nígbà yẹn bàbá àwọn olórin wo ló tún wà ń gbà yẹn tó jẹ́ pé ẹ̀ ń gbádùn eré wọn gbà yẹn torí kò lè jẹ́ bàbá yẹn kéde nìkan. àwọn tí mo tún máa ń gbádùn délé òjò mo gbádùn délé òjò délé òjò àwọn bàbá olóògbé ó ti kú náà àwọn ṣáìdì um, àkúrẹ́ ni wọ́n délé òjò captain délé òjò. Mm ó di àwẹ̀ o tèrè náà tèrè náà tèrè àwọn ló ṣe rẹ́kọ̀dù yẹn yes so mo gbádùn King Sunny Adé mo gbádùn eh, Ebenezer Obey but style Sunny Adé yẹn gangan ni mo mo mo mo mo mo mo kí n jù fún. bàbá àgbà olódìpẹ̀ pàdé bàbá wa King Sunny Adé ìgbà olódìpé torí mọ̀ pé ọ̀rọ̀ tá a ṣe máa yànnàná wà ń bẹ̀yàmọ́ ìgbà olódìpẹ̀ pàdé wọn nígbà tí wọ́n kọ́kọ́ fẹ́ lọ sí ìlú òyìnbó tán lọ hmm. ìgbà yẹn ni irinṣẹ́ wọn tán fẹ́ wọ́n fẹ́ kó instrument fún wọn second band pé kí yẹn máa ṣe léde òun kó òun fi lọ sí so wọ́n á nídìí àwọn musician nígbà yẹn band oríṣiríṣi ló wá fún audition hmm. i was there um, ìyàwó wọn sista Ayétúndé hmm. olóògbé kọlọmbà fọrùnkẹ. Amen òun ni school mother ìyàwó tèmi ní lafogram school ní ọ̀nà ìjúmbẹ̀ yẹn ìyàwó yẹn ni school mother so mo use mọ ìyàwó wọn yẹn gan pẹ̀lú so ìyẹn ló mú mi tá a fi lọ gba yẹn wọ́n gbé Olúwakẹ́mi ní ọ̀rẹ́ǹtì ilé sí Olúwakẹ́mi ní òyìnbó ní kí náà ti ń pè é gbòbí gbòbí. so short edition yẹn wọn náà fẹ́ ní báǹdì tó máa ma ṣeré ńlẹ̀. ẹ wọ́n fẹ́ kó instrument yẹn fún wọn fún ẹni tó bá mọ̀ play dáadáa so. Okay àfi jẹ́ second band sọ ní adé. kálọ́wà kò fún gbà yẹn. nígbà yẹn wọ́n kò fún Abe City. Abe City. Abe City ni wọ́n kò fún. Hmm. so òun ló lọ́kì ló kó fún wọn èmi náà bá kó fún but ìyá owó wọn yẹn pẹ̀lú màmá wọn ó dà pé àwọ̀ kan wà láàrin wọn gbà yẹn gbà tó ń bèrè pé ta ló mú mi wá mo ní true sister Yétúndé mo fi wá hmm. bí tí wọ́n ti já mi kulẹ̀ ńgbà yẹn nìyẹn. wọn kò fún Abe City wọn kò fún Abe City musician lòun náà òun náà ti dolóògbé. Hmm ti dolóògbé hmm. Hmm. ti dolóògbé. ẹ ṣe bàbá ó ní wo lẹ wá kọ́kọ́ nígbà tó di pé ẹ bẹ̀rẹ̀ eré yín. ẹ so ìjọ yẹn I was highly disappointed torí mo ta jìtá ìjọ yẹn tó jẹ́ pé níjọ audition yẹn hmm. nígbà tí mo wá kó bẹ́ẹ̀ o ah mo wá lọ sí ọ̀dọ̀ ọ̀rẹ́ mi kan mo ṣe dọ́dọ̀ ọ̀rẹ́ mi yẹn ní Èkó Mr. Laspama Mr. Laspama ìyẹn wá kó irinṣẹ́ kan fún mi wa oníṣẹ́ náà púpọ̀ eh, púpọ̀ náà but ó jẹ́ kí mo sáà lọ sí àmọ́gbàmí a lè ó máa gba play fún wa òun náà ni manager òun ni director wa a gba play fún wa a lọ play a máa play káàkiri later later ṣá mo bẹ̀ sí tu owó jọ mo bẹ̀ sí tu owó jọ mo wá di ẹni tó play ní Boundary Hotel mo play ní Boundary Hotel mo play ní tèmi ògbé hotel. Mm mo play ní voila hotel lágége mo play ní amsi hotel lágége mo play ní ketras hotel ketras hotel yẹn ibo ni bandri hotel wà. bandri hotel yẹn ni gbajúgbajà bíi ti hotel tó wọ́n popular lẹ́kọ̀ọ́ tí àwọn eléré ti ń play ní díòrò ló wà ibẹ̀ làwọn Idrisa Obe ti dìde hmm. àwọn Fatai Rolling Dollars hmm. àwọn hmm. bàbá wa olóògbé Orlando Owo ibẹ̀ ni gbogbo wọn ti dìde. Mm kìíní èyí tó wà ní Mushin ìkejì yẹn kọ́. Mayflower hotel mo play ń bẹ̀ mo hmm. play ń bẹ̀. so bandiri yẹn tún tún. Ah, bandiri yẹn òun ní kìíní òun hmm. ní. Hmm, so ìbẹ̀rẹ̀ ti wá eré ò láwọn kọ́kọ́ gbé jáde ńgbà tẹ́ kọ́kọ́ gbé jáde ńgbà yẹn. nígbà tí mo wà ní Ketra hotel yẹn ẹni tó ní Ketra yẹn òun ó ṣiṣẹ́ ní Bisco biscuit Bisco biscuit ní Ìkẹjà. Mm ó tu owó díẹ̀ jọ ó ní kí n jẹ́ ká ṣe rẹ́kọ̀dù ó ní bọ̀t kémi náà lọ wówó díẹ̀ wá wọn ní kò sí wàhálà àṣà tu owó yẹn jọ mo lọ sí stúdíò a lọ rẹ́kọ̀dù ibẹ̀ ni mo ti ṣe kọ́ńkó kọ́ńkó lágógó ń ké dùgbẹ̀dùgbẹ̀ ní kèrègbè ń fọ̀hún kọ́ńkó kọ́ńkó lágógó ń ké dùgbẹ̀dùgbẹ̀ ní kèrègbè ń fọ̀hún ah Peter tún gbé tuntun dé olóhùn ra gógó ni mo ti ṣe eh, first record mi first record tí mo jù sáfẹ́fẹ́ nìyẹn ó dẹ̀ wá lọ́kílẹ̀ for me hmm. record yẹn tà káàkiri gbogbo everywhere tí lọ́dẹ̀ ìlú òyìnbó ni hmm. first LP mi oh, hmm. well accepted. Mm àbọ̀yẹ dúró ẹni ó tà dáadáa mọ́ nítorí àwọn máa ń fẹ́ mọ bó ṣe ń lọ gangan lẹ́nu àgbà eh, nígbà yẹn ṣé mo kó ti yàtọ̀ sísìn bẹ́ẹ̀ ṣe ní rẹ́kọ̀dì tàǹgbà yẹn tó tó bí èlò tó ẹ mọ̀ gbà ah, ìgbà yóò máa tó kíní ìgbà yẹn mo máa ra mọ́tò ìgbà yẹn mo máa ẹ bá jẹ́ ká ní experience ọkọ̀ tó ṣẹlẹ̀ nígbà yẹn ó lè yọ wọn tán wò dáadáa. ṣé o rí nígbà yẹn one thousand copy la print one thousand copy náà ta print ká tó rówó print yẹn hmm. lẹ́yìn ìgbà tí mo ti ṣe rẹ́kọ̀dù ó fẹ́ẹ́ tọ́dún kan àbọ̀. ọdún kan àbọ̀. bẹ́ẹ̀ ni ká tó lówó ṣe one thousand copies hmm. àwọn punch newspaper àwọn ló print eh, record sleeve yẹn hmm. tó o bá rí sleeve náà gan ìwọ náà wàá mọ level àwọn punch ń gbà yẹn. Hmm. ṣé punch tún ṣe àwọn ní printing kìíní wọ́n ń gbà yẹn. yes yes ní kìíní ní mangoro. mangoro. so ní àwọn ọkọ̀ bá àwọn ọba ṣe nígbà tá a print one thousand copy yẹn. Eh? before that one thousand company àwọn sample tán fún wa ní company àwa ti fi ṣe marketing survey káàkiri kò síbi tá data kì í play káàkiri àwọn máa ní Record ìdá rẹ́kọ̀dù ìdá àti ìrówó ṣe hmm. tá a bá lọ play ní party a bá play a play fún àwọn èèyàn wọ́n sá máa demand fún record. gbà tó díjọ́ kan tí ọ̀gbẹ́ni wa rówó kún tèmi náà outside show tá a lọ mo fowó kún àgbà one thousand one thousand yẹn kò dijọ́ kejì one thousand record that was nineteen seventy three hmm. kò dijọ́ kejì. bàbá bá lẹ ṣe tà ṣé ẹ náà wọn mákẹ́tà àbọ̀ wọn tó ń bá yín tà. wọn kò fún wọn kò fún mákẹ́tà ni ọlásùnbọ̀ records wọn kò fún wọn ṣe kò fún madami yẹn ìjọ kẹta ni madami ti wá ló wá ní òun fẹ́ kó rẹ́kọ̀dù mi ní ọ̀gbẹ́ni bá sáré yànnàyànnà ó tún di factory ló bá lọ print one thousand mi one thousand mi tó print eh, ìgò tí ẹ̀yẹ́ ò tí ẹ̀ di ṣúlẹ̀ lẹ́gbẹ́wó kó lọ print mi ò tó bóyá ṣe ìyá yẹn ó bá lọ print five thousand fún ara ẹ̀ pé tóun bá ta òun afún ní owó tiẹ̀ bí rẹ́kọ̀dù ṣe bẹ̀ síta nìyẹn hmm. gbogbo. bàbá sẹ́yìn rówó ń gbà yẹn. one naira ẹ rí. one thousand tó fún mi ṣẹ́ẹ̀kì tó fún mi hmm. ó báǹsì mo lọ sí uba ní kẹjà ní ọba akran mo débẹ̀ ó fún mi one thousand naira nígbà yẹn tó wó dẹ̀ níyì gan kó lè gbọ̀ bí rẹ́kọ̀dì yẹn ṣe ta tó. ó fún yín ní ṣẹ́ẹ̀kì one thousand. one thousand naira. n pè kẹ́ ẹ wá lọ present ẹ. ẹ ó ní instrument ẹ ó ní mọ́tò lòún fẹ́ rà fún mi mọ́tò lòún mọ́tò mo ní mi ò nídìí mọ́tò instrument tí mo fi tí mo hire tí mo fi lọ ṣe rẹ́kọ̀dù hmm. nítorí gbà yẹn a máa ń ru instrument lọ sí studio ni hmm. analog ni. Hmm. ẹ gbé láti ibi tẹ gbé lọ. a máa kó instrument wa láti ilé lọ sí ọ̀hún ni lọ sí studio. kò sí pé ó ti wà ń bẹ̀rẹ̀ fún yín láti ṣe. instrument expensive olúbí ọ̀gá àwọn àwùjá bello òun ni mo ń rẹ̀tì tí mo lọ fi ṣe rẹ́kọ̀dù yẹn rẹ́kọ̀dù bá gbà ló tà ló gbà ló kan ìyá yẹn ń kọ bóyá lẹ mọ ìyá yẹn gan tó ìyá dẹ̀ ń pawó sápò ìyá tó ń tajà. àwọn ń kọ fún ọ̀gá ọ̀gá gbowó ńgbà tó ọ̀gá gbowó tán kí mo wá bèrè pọ́n ní ìsúmẹ̀tì mo ń ṣeré ní hòtẹ́ẹ̀lì mi opposite Fẹlá hmm. lílo bá ní wọ́n pè mí hòtẹ́ẹ̀lì yẹn lílo bá mo ń ṣeré bẹ́ẹ̀ níjọ́ yẹn ni expensive olúbídé ṣe mọ̀ pé ẹ̀tanú ti wọnú ẹ̀ ọ̀gá ọ̀gá ni ọ̀yà tèmi ti tà òun ti wà lẹ́nu music ti pẹ́ rẹ́kọ̀dù ẹ̀ ò tà èmi tí mo ṣe ẹ̀dẹ́ record waiter ó gba gbogbo ìlú kan it's a surprising packet to every musician gbogbo juju musician to top musicians ní nàìjíríà nígbà gbogbo wọn lọ́wọ́ ó short wọn. bẹ́ẹ̀ ni. bàbá àṣọ ìgbà yẹn ṣe rere láìfù ṣe ẹ̀ ń lọ ṣe láìfù káàkiri. à ń lọ sí outside show. so ẹ̀ ń rówó pa ń gbà yẹn. mo ń rówó pa ó ní di record lẹ́ǹtì. bẹ́ẹ̀ ni mo ń rówó pa hmm. owó tí mo pa ní outside show mo fi ra first car mi mo fi ra first car mi. nígbà tí express olúbi wá dé tọ́wá tọ́wá. sọ tọkọ instrument ló bá di gògbé àwọn èèyàn dẹ̀ ti ra tíkẹ́ẹ̀tì tí hall ti kún bámú ó ní instrument òun bọ́ọ̀nù níbi tóun ti ń ṣe eré pé so òun wá kó mo ní ah oh lord o and that was around twelve lóru. tẹ̀lẹ̀ ti set láti ṣeré. a ti ń ṣeré lọ àwọn èèyàn ti ra tíkẹ́ẹ̀tì gbóyà àwọn èèyàn ní kí n má wọrí kí n má wọrí pé kí bọ́tẹ́ kí àyàn mi sàmà lu àpàlà ká máa fẹnu kọrin fáwọn fáwọn ti wà òkè pé ọlọ́run á ṣe náà dúró yìí pé ṣifabero ó ti rán àwọn èèyàn tán ti ń wá mi káàkiri tó ní TYC African Song Records àṣé àwọn mánéjà ẹ wà ń bẹ̀ tán wá wòran tèmi ń jọ yẹn ṣé bọ́lá òun ṣe máa ń ṣiṣẹ́ ṣe bọ́lá rìn wá bí òrò yes ṣe bọ́lá rìn wá bí òrò so wọ́n dẹ̀ dé hòtẹ́ẹ̀lì yẹn bí gbogbo kí ni ẹ ṣe ṣẹlẹ̀ ń yọ yẹn lẹ́tà náà wá bá mi wọ́n ní emperor pé bàbá dẹ̀ fẹ́ rí mi o wọ́n ní bàbá bàbá wo wọ́n ní ṣèfà bẹ́rù ah wọ́n ní ìyẹ̀bí wọn ti wá sọ́dọ̀ wọn rí pé kan mo fẹ́ ṣe record tán sọ pé mi ò lè play bí Sunny Adé wọ́n ní mi ò lè play bí Sunny Adé pé kí n má wọ́ọ̀rì pé kí n máa lọ wọ́n ní wọ́n ní náà o wọ́n ní bàbá mi ni ẹ̀ lọ́tẹ̀ yìí ó pé kí n máa bọ̀ ni ó pé wọ́n ní káwọn tiẹ̀ gbé mi wá ni wọ́n ní àá gbé mi wá kẹ̀ le tó yẹn. eré mo pe o eré lèmi náà pe njọ yẹn bàtà ṣe fàájì títí ilẹ̀ mọ́tò di nǹkan bíi five thirty to six wọ́n yẹ gbé mi sínú mọ́tò ni. ó di ìjọ ọ̀dọ̀ ṣíbọ́lá ni wàá bẹ̀rù ní sùúlérè hmm. làbá débẹ̀ lónìí rẹ bolo ti gbà lọ látijọ́ yìí mo ní à mo ní mo ti wá. ọ̀rọ̀ tipẹ́ ti wá sọ́dọ̀ ọ̀rọ̀ tipẹ́ ti wá sọ̀dọ̀. ọ̀rọ̀ ti politician ṣé o mọ brain wọn hmm mo ní mo ti wá sọ́dọ̀ yín rí náà ẹ̀yin lẹ sọ pé mi ò lè play bí Sunny Adé ó ní kí ni mo wá fẹ́ sí ó kí ni mo fẹ́ mo ní mo fẹ́ musical instrument mo dẹ̀ need a boss tí màá máa fi kó instrument yẹn àtàwọn boys mi ó ní ok ó ní no problem ó ní ṣé mo lè ta guitar fóun dáadáa ń sìn láàárọ̀ yìí mo ní bẹ́ẹ̀ ni ó ní kàn lọ gbé amplifier kan wá wọ́n bá gbé web amplifier yẹn dé wọ́n bá gbé guitar kan wá wọ́n bá kí guitar Fender. Hmm wọ́n yóò gbé jìtá fẹ́ndà yẹn dé pẹ̀lú eh, combo combo amplifier combo pẹ̀lú mo plug kíní jìtá yẹn bá fáyà jìtá fún pẹ̀lú pẹ́dà wáwá pẹ́dà wáwá pẹ́dà mo plug ẹ̀ tí mo mo bẹ̀rẹ̀ sí play burúkú burúkú mo bẹ̀rẹ̀ sí fáyà jìtá orí ẹ̀ dàrú ó gbé ọlọ́gbé hot drink lágbo kan ó gbé jáde oníkíní ó ní wọ. pé ká máa dájẹ́. ká máa dájẹ́ òun kọ kì í mu o ṣùgbọ́n ó da ó da music ní tray rẹ̀ so wá ṣe ṣe tó báyìí gbàm ó ní kó máa gbé mi lọ sí eh, Martin Street lẹ́kọ̀ọ́ ní ọ́fíìsì wọn ibẹ̀ ni wọ́n máa ń ta instrument mo wọ ọbẹ̀ báyìí mo rí bàbá ńlá ìyá ńlá ìyá instrument ó ní kí n ṣùsì tó bá wù mí mẹ́ bá ṣùsì àwọn instrument complete instrument bá ṣe ṣùsì àwọn instrument yẹn báyìí ó ní kí n máa kó lọ sílé mi. just like that. just like that n bá ru instrument lọ ságége hmm. ìjọ kejì báyìí wọ́n ní kí n wá káwa lọ ra mọ́tò ní madlas motors bá a ṣe lọ sí madlas motors yẹn ó lọ ra dánfó fún mi àṣe káríà sí àwa ń lòdù instrument yẹn sórí káríà hmm. àwọn bọ́ọ̀sì àwọnú hmm. bọ́ọ̀sì bí mo ṣe bẹ̀rẹ̀ rìhásà nìyẹn àṣe that time ìjọ tí ìjọ kan mo wá fẹ́ lọ sí ọ̀dọ̀ abiero lọ́fíìsì hmm. mo pàdé ọ̀gá Sànni Adé hmm. mo pàdé wọn lẹ́nu stamp. ní ọ́fíìsì chibọ́lárin wọn. lọ́rí ọ́fíìsì wọn ní à ọ̀gá ẹ kó ojú wọn sàlẹ̀. ẹ̀yin ọ̀dẹ̀rẹ̀ ẹ ti gba gbòòrò kan yẹn. wọ́n ti gba gbòòrò hmm. wọ́n ti gba gbòòrò wọ́n á kí wọn wọ́n ní ọ̀gá wọ́n ní èmi náà ti wà ní fẹ́ join company yìí o wọ́n ti fẹ́ join company yìí o ẹ bá mi sọ fún ọ̀gá kó ra káà fún mi o. nọ́ọ̀nà yìí pé òun pẹ̀lú abẹ́rò ti ti ní àwọ̀ nígbà yẹn hmm. ó ní kí n má wọ̀rì kí n má wọ̀rì gbàtí mo gòkè mo lọ bá bàbá mo rí Chief eh, Lẹ́kan Sàlámì. Eh, IICCF eh, football ọ̀gá wọn mo rí general adéyínká adébáyọ̀ mo rí wọn lọ́fíìsì wọn wọ́n sá àwọn hector ọmọba àwọn àwọn tán ní tyc african sons ilẹ̀ ń gbọ́ yẹn o àwọn tán ní nìyẹn àwọn aláyé tó ní nìyẹn so wọ́n wá introduce mi sí wọn pé new star àwọn ni wọ́n ní new star àwọn ni wọ́n bá dẹ̀ kí wọn bá ṣe everything bá kú òun bẹ́ẹ̀ kò pẹ́ ní Sunny Adé gbé rẹ́kọ̀dù jáde kìlọ̀ fọ́mọdé hmm. kó má rìn ní pàdó that was nineteen seventy four hmm. hmm. kó má ṣe ìṣìfara kò gidán lójijì ìgbọràn sàn jẹbọ rúrú <laughs> so rẹ́kọ̀dù yẹn dẹ. ẹ bá mi fóun yẹn gbé bẹ́ẹ̀ ṣe mo fẹ́ kẹ́ tó bá mi gbé lẹ́ẹ̀kan sí bẹ́ẹ̀ ṣe ẹ kìlọ̀ fọ́mọdé kó má rìn ní pàdó kó má ṣe ṣìfara kò gidán lójijì ìgbọràn san jẹbọ rúrú ìgbà tó ṣe rẹ́kọ̀dù yẹn jáde that record ó sound létí mi retentive memory mi ṣí mo rántí pé rẹ́kọ̀dù yẹn bàbá mi máa ń play rẹ́kọ̀dù yẹn tẹ́lẹ̀ láyé dáàdì mi láyé àtijọ́ gramophone la máa fi ń play music yẹn àwọn single plate yẹn ni hmm. mo rántí ah, mo mọ orin yìí dáadáa hmm. èmi náà wá ń bẹ̀ sí ń kọ orin yẹn ní stage èmi tó máa ń kọ orin yẹn ní stage. Hmm. the same orin yẹn orin yẹn náà èyí máa fi perform. mo máa fi perform tó mo like music yẹn gan mo like ẹ gbà tó yá àwọn èèyàn bá bẹ̀rẹ̀ sí gbé rumors káàkiri wọ́n lè mi ní Sunny Adé ń bá wí ah, mo ní báwo ni Sunny Adé ṣe máa bá mi wí èmi pẹ̀lú wọn ò níjà kankan tí ń bì kan rí ẹni tí mo ti lọlé ẹ̀ tí mo ti jẹun bẹ̀ èmi pẹ̀lú wọn ò níjà kankan rí. bó ṣe jẹ́ kí gbà yẹn lọ́wọ́ agbórin yẹn jáde nígbà tí wọ́n di pé ẹ fẹ́ lọ sọ́dọ̀ iná di pé ẹ fẹ́ wà lábẹ́ ti Bọ́lá Ìwà Ìlànà wà kọrin yẹn ṣé kò ń ṣe àkọrin yẹn ni tó ń bá. èmi kọ́ ló ń bá wí hmm. àwọn ayé ni àwọn ayé ló kàn manipulate èmi kọ́ ló ń bá wí. àwọn bẹ́ẹ̀ ṣe ṣàlàyé yìí ṣé rí orin yẹn hmm orin baba Ambrose Campbell ni hmm. Ambrose Campbell ló ṣe kìlọ̀ fọ́mọ ọdẹ sóye yìí mo dẹ̀ sọ́ngbà fún Daily Times of Nigeria mo ní orin yìí mo ní Ambrose Campbell ló ṣe hmm. mo ní kàn béèrè wò hmm. òun náà dẹ̀ lọ confam ó confam nígbà yẹn ó sọ ó ní lóòótọ́ ni pé Ambrose Campbell ló kọ orin yẹn olóògbọ̀ tó máa ń fún ní royalty ní London ó confam ẹ̀ <laughs> ṣó rí pé kì í ṣe èmi ló ń bá wí so gbà tó dé stage kan èmi wá lọ sí ilé wọn. ilé King Sunny Adé. yes ní Bàrígà mo lọ síbẹ̀ ìgbà tí mo lọ síbẹ̀ wọ́n á lọ bá wọn mo ní báyìí báyìí mo ń gbọ́ táwọn èèyàn ń pariwo káàkiri pé orin tẹ́ ẹ kọ pé èmi lẹ̀ ń bú mo ní ó ní kí má má dá wọn lóhùn o ó ní báwọn báwọn fans ṣe máa ń dá wàhálà lé láàrin àwa musician ni mo ní èmi náà sọ bẹ́ẹ̀ mo ní ṣe bí mo sọ pé orin Bruce Campbell ó ní yes ó náà wò ó refine ẹni ó lóun refine ẹnu kí n má kí n má dá wọn lóhùn mo ní but Délé Abíọ́dún ohun tó ń gbé ọtí mo àpàdé ní ìta fájì tá a fẹ́ máa kọrin níṣẹ́ ni instead kó má kí ilé celebrant tó pè wá léré níṣẹ́ ló ó jẹ̀bi ó jẹ̀bi ọmọdé ló ń kọ wọ́n lè mí pẹ̀lú ẹ̀dẹ́dẹ́ ìṣẹ̀ṣẹ̀ mu títán ni orin tí ọtí tí mo gbé bọ̀ láti Abẹ́òkúta nígbà tí mo lọ play fún ọba lípẹ̀dé tó wàjà mo ní ọtí tán gbé fún mi bẹ́ẹ̀ ni mo ní káwọn ọmọ mi lọ gbé wá ní bóòtù mọ́tò mi àjọ mú èmi pẹ̀lú. àbájá ẹrántí ọtí ẹrántí ọtí yẹn. white horse àwọn giant wọn lù báyìí white horse ńlá mo ní àjọ mú ni mo ní bọ̀tù bọ́ àtó bọ́ sórí stage tí mo ní kó play one hour kẹ́mi náà play one hour torí bẹ́ẹ̀ very shocky place instrument tẹ́mi dẹ̀ kó wá o ń fa ògiri ya ni ògiri alàpà ọmọ ń fa ya wọ́n ní sọ̀rọ̀ ọ̀rẹ́ mi dẹ̀ bọ́ sórí stéèjì àfìgbà tó bẹ̀rẹ̀ sí kọrin ó jẹ̀bi ó jẹ̀bi ọmọdé alẹ́ sinmi ọ̀tẹ̀ rárá tó bá lè dogun kó dogun o tó bá lè dìjà kó dìjà ọmọdé àwọn fan club mi bá dìde àwọn fan club mi tó wá mi wá sí show yẹn wọ́n ní emperor ṣe báwọn sọ fún ẹ pé wọ́n ló ń pè lọ́mọdé látijọ́ yìí tó kọ̀ pé òkè ń ṣe ọmọdé tó o bá ti fún ọ̀gbẹ́ni ilé sì nínú play ìlú yìí àwọn máa di camp lọ sínú fan club ilé abọ́dún ni. àwọn fans ní gidigidi gidigidi wọn. bẹ́ẹ̀ ni Basuma Jagbe òun hmm. ni òun assistant general manager industrial bank. Mr. Hmm. Lawrence Akambi hmm. Samuel Akambi òun ni chief accountant Ikoyi hotel bẹ́ẹ̀ ni ojú àròbó tó àwọn tó di international airport mọ́ nìyẹn Alpha Smith gbogbo wọn sá wọn sá wọn sá wọn bẹ̀ sí sọ pé kí ni mo fẹ́ ṣe é sè ah wọn àwọn òkè mo wọlé mo ní irú àdánwò wo ló tó dé yìí ọlọ́run mi mi ò rẹ́ ń lọ ṣọ́ọ̀ṣì ńgbà yẹn ogun ni mo ń ṣe mo bá ní ọlọ́run o wá fún mi lórí tí màá kọ́ ọlọ́run jọ̀ọ́ wá fún mi lórí tí màá kọ́ mo bá bọ́ sínú mọ́tò mi bàbá ẹni ẹ tẹ bá rántí pé ẹdà kọkọ jẹ. ẹ ẹgbọ́n sì ṣe sùúrù wọ́n ní ọlọ́run ò wá fún mi lórí tí màá kọ̀ bá gbé rum ọtí rum ìgò kan ìgò kan yẹn ń bá já sórí mo ṣe já mo ṣe já kíní ọtí yẹn báyìí mo kàn dá ní rárárárárá ní háàfù gbà sórí tí mo dà tán báyìí kò jọ orun kò jọ kankan mi ò mọ ohun tó ń ṣẹlẹ̀ bóyá òun ló kù mí o bóyá mọ̀ lálàdí mo kàn gbọ́ ẹ kíra fọmọdé Peter ẹ kíra fọmọdé Peter àmànàmọ́ná ilé rogún Peter èyí tí ń kọ níyàkíyà mo kàn tají ni wì mo lè tají ni wọ́n pe àwọn bọ́ọ̀sì ẹ má bọ̀ ẹ má bọ̀ orin ti dé orin ti dé ẹ̀yin ọmọ ẹ má bọ̀. ó gbé wá tọ́dé báyìí mo ní tí n bá ti kọ́ báyìí báyìí ni kò ṣe dáhùn n bá ti kọ́ báyìí báyìí ìwọ nílù tí n bá ti ṣe báyìí báyìí ni kò ṣe ṣe ìwọ ní jìtá ẹsẹ̀kẹsẹ̀ inspiration yẹn kàn déédéé ni bá ṣe bọ́ sórí stage padà nìyẹn gbẹ̀gẹ̀dẹ̀ bá gbiná. làbá bẹ̀rẹ̀ ṣó yìí ni ṣó bá ń lọ ẹjú bá fọmọdé Peter ẹjú bá fọmọdé Peter àmànàmọ́ná ilé rògún Peter èyí tí kọ́ níyàkíyà Peters ọmọ ṣíbá lówó rẹ yọ Peter ẹgbà yìí rán ah ọmọ ọdẹdẹ yes ọmọ ẹran da yes ọmọ ọdẹdẹ ọmọ ariwo bá tagè. ló bá ń lọ. ariwo bá ta. níbo lọ́rọ̀ yín wà gbọ́dọ̀ tó kúrò lórí stage ṣé kò ní gbọ́n ti. ṣe sùúrù ọmọ ọkọ mọ kó mọ kó mọ lọ wáyé ní ní ariwo bá tagè ó kàn bẹ̀ sí náwó ni. ọ̀fà sí ilé wọn bẹ́ẹ̀. wọ́n kàn bẹ̀ sí náwó ni ọ̀rọ̀ tá à ń wí yìí nígbà tó dé stage èmi ò dúró fún Délé Abíọ́dún mọ́ o music ń lọ nígbà yà àwọn bọ́ìsì tí mo ti tán ti mọ̀ mí ní Èkó tẹ́lẹ̀ tó jẹ́ pé Bámbóṣe street ni ọ̀dọ̀ ọ̀gá mi ti tẹ́lẹ̀ yẹn àwọn bọ́ìsì tó ti mọ̀ mí lẹ́kọ̀ọ́ wọ́n kàn lọ síbi instrument yẹn ni wọ́n kàn lọ dà wọ́n rú bẹ́ẹ̀ náà gbogbo mọ́tò ẹ̀ náà wọ́n dùn gbogbo táyà mọ́tò ẹ̀ fọ́gílàsì mọ́tò ẹ̀ Hmm. ó fẹ́ tọ́sẹ̀ kan kó tó wá gbé mọ́tò ẹ̀ mbẹ́ hmm. bẹ́ẹ̀ ni. ẹ̀ǹdẹ̀ rán wọn iṣẹ́ yẹn o. mi ò rán wọn iṣẹ́ o hmm. àwọn fáǹsì ló máa ń ṣe àwọn kíní wọn yẹn mi ò rán wọn iṣẹ́ àwọn fáǹsì ló máa ń dá wàhálà lẹ̀ so bọ́rọ̀ ṣe jẹ́ nìyẹn bọ́rọ̀ ṣe jẹ́ nìyẹn. nígbà lẹ́yìn ìjọ yẹn tẹ́ di pé ẹ wá gbórin ńlá yẹn lẹ̀ báyìí kí wá ló báwọn ìgboro ṣe wá rí kí làwọn oníjùjù tó kù ń sọ mo fẹ́ kẹtún kẹtún já wa sí gan. ẹ ẹ ah ṣọ́ọ̀kì ńlá ló jẹ́ torí rẹ́kọ̀dù yẹn ó tà títí dé amẹ́ríkà ni kò síbi tó rẹ́kọ̀dù yẹn tó tà títí mo gba oyè ní performing rights society ní london songwriters ní amẹ́ríkà bẹ́ẹ̀ ni so rẹ́kọ̀dù yẹn ló ló ló hit bẹ́ẹ̀ ló jẹ́ kí n gba àwọn àwọ̀dù yẹn gbà yẹn bẹ́ẹ̀ ni so. Mm. Baba, ẹ sọ fún àǹpa marriages recording company mo fẹ́ kẹ́ sọ díẹ̀ kó mọ̀ pé di ṣọ̀wọ́n àwo kan ní ní marriages yẹn. ẹ ẹ rẹ́kọ̀dù kan ṣe tí mo ṣe náà ní kangó kangó yẹn. òun náà ni. ẹyọ kan ẹ náà ni mo ṣe tí mo fi kú òun bẹ́ẹ̀ hmm. lẹ́yìn yẹn tí mo lọ sí TYC hmm. mo ṣe rẹ́kọ̀dù fún TYC hmm. gbà tí mo kú òun TYC mo lọ sí Polygram Records mo ṣe rẹ́kọ̀dù fún Polygrams lẹ́yìn yẹn mo ṣe rẹ́kọ̀dù fún Olúmọ Records. Mm kó tó ṣe pé mo tó wá ṣe record on my own label label mi mo ṣe títí dè ní. bàbá kí ló wá ṣẹlẹ̀ láàrin ẹ̀yin àti Chief Burna Wà Bíòrò torí bẹ́ẹ̀ ṣe sọ yìí hmm. ẹni tó ní gẹ̀dẹ́dì lọ síbi kan kẹ lọ mú irinṣẹ́ tó wù yín kó hmm. ra mọ́tò ó wá dàbí pé ńgbà tó yá hmm. nǹkan tó dùn yẹn fẹ́ ó di kó kàn díẹ̀ pé tó di pé ọ̀rọ̀ lé yín má eh, tó ṣẹlẹ̀. èyí eh, eh, tó ṣẹlẹ̀ ni pé conventionalness ló pa bàbá yẹn a ní agreement agreement tó ṣe fún wa group agreement ni ló ṣe fún wa instrument tó rà fún wa gbogbo báǹdì lónìí kì í ṣe Àkànní Peter lónìí kì í ṣe personal property mi èmi àtàwọn bambọ̀sì la sáyìn síbẹ̀ hmm. pé àgbà instrument yìí o hmm. ló fọ ẹgbẹ́ wa o hmm. adẹ̀mọ́ máa san iye báyìí irú royalty wa. Okay tá a bá dẹ̀ lọ sóde tá a bá tà iye báyìí a máa mú wá. ìyẹn wà lágrímẹ́ǹtì. ó wà nínú agrímẹ́ǹtì. a dẹ̀ wá ṣe rẹ́kọ̀dù ni o mo ṣe fọ́dún márùn-ún lọ́dọ̀ ẹ̀ rẹ́kọ̀dù mẹ́ta la ṣe lẹ̀ ò tí ì fún mi ní owó kankan. owó kankan. a ti ṣe àwọn kan tó ti fún wa lówó o hmm. mẹ́ta a ṣe mẹ́ta kan léraléra tó sàn prospone pé òun fẹ́ ra instrument. rẹ́kọ̀dù dẹ̀ wà lọ́jà tó ń tà. tó ṣì ń tà. Okay. fún wa lówó ọ̀nà òun ò ní fún wa lówó ìgbà yẹn mo dẹ̀ ń kọ́lé mi lọ́wọ́ ní máfolúkù mo nídìí owó wọn ní òkè tẹ́ ẹ̀ bá lè fún torí half half la máa ń ṣe tá a bá gba royalty bó jẹ́ hundred thousand ni fifty thousand tèmi fifty thousand tó kù ni àwọn bọ́ọ̀sì máa lọ pín wọn ní òkè ẹ fún mi ní owó díẹ̀ mo fẹ́ rúfù ilé mi mo nídìí owó. Ah, ó ní kò sówó ní company mo ní òkè owó royalty wa tó ti dín ìwọ̀n yìí kọ́ ẹ fún mi ó ní àwọn tí ṣe àkáǹtì tán èyí tó wà Ivory Coast èyí tó wà ní Ghana èyí tó wà níbì kan èyí tó wà ní London báwọn tí ṣe àkáǹtì àkáǹtì ìjọ lè máa ṣe àkáǹtì kò ń pẹ́ tó yìí tẹ́lẹ̀ inú agreement wa ninety days lẹ sọ lẹ máa san first insult kínní. ninety days ẹ̀ ti ń lọ bí ọdún. ọdún mẹ́ta ẹ̀ fún mi lówó ọdún méjì àmì ẹ̀ fún mi lówó mo ní òkè mo wá dọ́gbọ́n fún mo ní yá mi ní eleven thousand mo fẹ́ rúùfù lé mi ó wá ní owó yẹn tóun fẹ́ yá mi pé personal personal owó tòun kì í ṣe ti company ẹ sáà bá mu n bá fọgbọ́n gba òun yẹn kọ́ fún mi six thousand wọ́n gbà nígbà tó yá mo lọ gba balance tó kù bí nǹkan bí a eh, eh, month after mo gba balance yẹn kò pẹ́ o ló bá ra instrument mi fún wa àbá tó sign agreement instrument yẹn gbogbo wa náà la tún la tún ní àti bọ́ọ̀sì àti everything now ìgbà tó wá rí mánéjà ẹ wá kọjá ń ilé mi ó wá kọjá ńjọ́ kan ló wá rí ilé yẹn tí mo kọ́ lónìí a ní má folúkù lónìí so ṣé èmi ni mo kọ́ irú ilé yìí mo ní èmi ni mo ní èmi lọ kọ́ fún un ó ní ha. Ah, mi ò mọ̀ pé inú òdùn jọ èmi tẹ̀ tún rọtí fún hmm. mo ra gbogbo ẹ̀ fún. ibẹ̀ lẹ́ ń gbé ńgbà rẹ̀. mi ò tí ì kó síbẹ̀ mi ò parí ilé mi ò parí ilé mo ṣe kàn ni ló wá lọ bá ṣìfọ abirùn pé àkàn wà lọ wo ohun tọmọ yẹn kọ́ ó hmm. lágbára ilé ẹ̀ lágbára ah, ní abẹ́wò bá pè mí ó ní agreement tá a sign yẹn wípé mo láti fi ilé mi dúró fún agreement to group agreement tá a jọ sign wọ́n ah, ah. ní kò sí nǹkan tó ń jẹ́ bẹ́ẹ̀ sà ah, ó ní eh, owó tí mo gbà ló ń kọ́ mo ní owó tí mo gbà mo ní personal bí personal money ilẹ̀ pé tẹ́ ẹ bá fẹ́ san ìrora mi ẹ offset ẹ ẹ yọ kó nú ẹ ibi tí ìjà ti dé nìyẹn ló bá pe àwọn bambos mi sẹ́yìn pé kàn sọ fún mi pé agreement yẹn kí n sáyìn tí n bá sáyìn pé àwọn ò bá mi ṣe mọ́ divide and rule method làwọn bọ́ọ̀sì náà ló bá fún wọn bóyá one thousand ló fún wọn gbà yàn àbí two thousand naira ló bá fún wọn nínú wọn náà ti dùn làwọn èèyàn bá pè ní wọn pè mítìn lójijì àtẹ̀tí lọ plane ní Kaduna Kaduna ká gbogbo ọlọ́kọjá aṣẹ ìdẹ́sẹ̀kọ́ àtún plane ní hòtẹ́ẹ̀lì kan ní Agége fún àwọn kílọ̀bù kan àárọ̀ ọjọ́ yẹn náà kàn sọ pé wọ́n ní mítìn wà nílé bàbá abíọ́rò pé kí gbogbo wa tá a bá ti close ká máa lọ bẹ̀ àṣẹ wọn ti plan pẹ̀lú àwọn ọmọọṣẹ́ mi gbàtà máa dé ilé abíọ́rò báyìí abíọ́rò kan sí sí gbogbo instrument ni àti bọ́ọ̀sì o àti everything ni o níjọ́ kan náà ló wá ní tí n bá sign agreement yẹn ń pé offset kí n fi ilé mi three three flat kí n fi dúró kí n máa lo flat kan kóun fi three flat kóun fi anẹ́ẹ̀sì hòtẹ́ẹ̀lì òun pé torí pé ilé mi súnmọ́ airport táwọn kọ́sọ́mà òun bá bọ̀ láti yé kínní wọ́n máa rí ilé sí hòtẹ́ẹ̀lì ẹ̀ gbàràgbàrà tó wà ń kẹjà wọn lè rí ilé dé sí kò yé mi ní alẹ́ avenue junction hmm. kò wọ́n rí bí dé sí mbẹ́ ah! mo wá ní wọ́n ní mo ní kò sí tó ń jẹ́ bẹ́ẹ̀ o ẹ̀yin boys kí lẹ rí sọ̀rọ̀ yìí Ah, wọ́n ní Baba, ọ̀gá tẹ́ ẹ bá ti lè sán kíní ẹ fún bàbá gbé àwọn ọ̀bá mi ṣe mọ́ o ah, ẹ bá mi ṣe mọ́ wọ́n ní òkè wọ́n ní kò sí wàhálà wọ́n ní kò sí wàhálà mo ti gbọ́ lọ wá ń sọ èmi ò dẹ̀ mọ̀ pé wọ́n ti kó gbogbo instrumenti wọ́n ti gbà lọ́wọ́ àwọn dráìvà mi wọ́n ti kó lọ sí kínní wọ́n ti kó lọ sí kẹjà ní hòtẹ́ẹ̀lì ẹ̀ lóhùn ṣé inú ilé làwa wà nígbà tá a bá dé tá n pé gàmá. lọ́nà ọkàn bẹ fún mi ń bẹ̀ ni pé ló wá sọ fún mi pé for your information àti mọ́tò àti bọ́ọ̀sì àti instrument o pé àwọn ti gbà o pé kí n máa lọ wọ́n ní ìsásò wọ́n no problem báà tó wà nù ibi tá a ti ń ṣe meeting wọ́n kàn dìde ni wọ́n kàn lọ gbogbo bí hot drink ńlá kan wọ́n kàn gbé mẹ́gbẹ́ báyìí ni n bá ṣi torí kìnìyẹn ṣọ́ọ̀kì ńlá ló jẹ́ fún mi tí n bá hmm. tètè mu ọtí kí n fi pàrònú rẹ́ńbẹ̀ yẹn èèyàn lè lọ sínú òkun kó lọ para ẹ̀ lójijì torí gbogbo àwọn ọmọ iṣẹ́ téèyàn gbọ́kànlé gbogbo wọn ti dìnnà èèyàn ọ̀gá téèyàn gbọ́kànlé wọ́n ti jáyàn kulẹ̀ so mo bá mú hot drink yẹn ó kàn ń wò mí pé ebo ni mò ń lọ ó rò pé mo fẹ́ fọmọ òun lórí ni mo já hot drink yẹn mo kàn ṣe báyìí ni mo bá mọ̀ ń lọ nìyẹn mo ń lọ tèmi nìyẹn ayé ẹja mo ṣe jáde nìyẹn ẹ̀yin boys ó dàbọ̀ o àwọn mẹ́ta dìde nú àwọn ọmọọṣẹ́ mi ń gbà yẹn wọ́n ní bàbá wọ́n ní ọ̀gá àwọn ò lè fi mí lẹ̀ àwọn ń tẹ̀lé mi ó yá ẹ̀yà máa lọ ń gbà yẹn wọ́n bá tẹ̀lé mi nu band boys twenty six ní bá lọ sílé kí n mi ò dé léńjọ yẹn kí n tó dé ìlà agége kẹ mo ti kó wá sí mo ṣì ń gbà yẹn. Okay mo ti wà ní àlàáfíà ní Mùṣín so wa lọ sílé ká tó délé ńjọ́ yẹn láti sùn lérè láti nǹkan bí aago mẹ́wàá àárọ̀ tá a kúrò ní níbẹ̀ mo wọlé ní nǹkan bí ètì lálẹ́ torí kí ni ṣọ́ọ̀kì ńlá ló jẹ́ fèmí àtàwọn ọmọ mẹ́tẹ̀ẹ̀ta yẹn tó ń tẹ̀lé mi yẹn tá a bá ti rìn díẹ̀ gbogbo tí mo mu yẹn á ti clear lójú mi àtúnyà sí bíà palọ̀ kan. ẹ pẹ̀lú àwọn ọmọ yẹn àtúnmu bíà nígbà tó ń rìn díẹ̀ o ẹsẹ̀ la fi ń rìn o ẹsẹ̀ la fi ń rìn láti sùn lé yẹn ẹsẹ̀ la fi ń rìn agba kọ́nàkọ́nà gba ètì rẹ̀ jáde sí Mùṣin aago mẹ́jọ alẹ́ la tó wọlé ńjọ yẹn. aago ti para mi dáadáa nígbà tí mo délé. ẹ bá wo kalẹ̀. mo wo mo sùn. ilé ayé lè rí yẹn hmm. àwọn ọmọ tó wá jẹ́ ọmọ tó ṣe pákà mi tó jẹ́ pé òun ló ń pààkì instrument lára àwọn tó ń pààkì instrument òun náà wá fi ṣe leader band yẹn gbà yẹn náà fi ṣe àwọn náà pẹ́ kán tó túká. bọ̀bọ̀ bá báǹdì wo lọ́wọ́ wá play lọ́wọ́ fẹ́ máa play fún gbà yẹn gbogbo wọn kúrò lẹ́yìn yìí àbí. wọ́n dá báǹdì ilẹ̀ ni ọ̀run ni Wálé Abíọ́dún ngbà yẹn Wálé Abíọ́dún tẹ́ bá ń gbọ́ musician kan ó ti ṣaláìsí sí. Wálé Abíọ́dún wà lára àwọn. yes òun ló wá lead wọn. báwo ló ṣe wá ṣẹlẹ̀ lẹ́yìn ìgbà yẹn tí wọ́n gba gbogbo nǹkan tẹ ní láyé àtọ̀run kí ìjọ́ kejì tẹ jí kí ló ṣẹlẹ̀ báwo lẹ ṣe digbó ẹ ṣe pé tí ò digbó bóyá tún lọ pokùnso àbí. mi ò lè pokùnso mi ò because mi ò eh, the only thing the most expensive something ní satanic supermarket òun ni fear ẹrù téèyàn bá ti báyìí ẹ̀ báyìí ó parí life ẹ̀ finish nìyẹn mi ò ń bẹ̀rù nǹkan kan mi ò ń bẹ̀rù so mo believe pé àṣebẹ́ mi mo ṣiṣẹ́ tí mo virtues yẹn dẹ̀ ṣe wà nínú mi ọlọ́run fún mi music is saturating every department of my veins so i'm born musician so mo ní àbẹ̀rẹ̀ níbì kan náà tún ni àtúnbẹ̀rẹ̀ náà nìyẹn mo wà lé fún about three months. Hmm. Hmm. láì ṣeré láì ṣe kankan láì ṣe kankan ah, yẹn gan ti wọ depression. so mo gbà tó yá àwọn ọ̀rẹ́ mi wọ́n máa ń gbé mi jáde wọ́n máa ń wàásù fún mi wọ́n á ṣe gbá á ṣe gbogbo ẹ̀ ó kàn díjọ́ kan ni wọ́n á lọ sí ọ̀dọ̀ bàbá kan èròyà èròyà electronics ní ní ìdí òru máa hmm. lọ bá mo ní ẹnìkan ló fún ló gbé play fún mi play yẹn wọ́n á wò pé ah mi ò fẹ́ sọ fún mi pé wọ́n ti gba instrument mi hmm. mi ò fẹ́ sọ mo ṣáà gba play yẹn wọn kó yẹn dání mo lọ bá bàbá ìròyìn mo ní mo fẹ́ kó kó instrument fún mi kí n bá ti lọ play kí n máa kó wá kí n bá ti lọ play kí n máa kó wá ọlọ́run dẹ̀ wọnú bàbá yẹn jọ yẹn ó ní kán lọ kó irinṣẹ́ yẹn wá kán lọ kó àwọn irinṣẹ́ tó ń ṣe rà bọ̀ kán lọ kó wá kí n wá rehearse ó ní bọ̀ díẹ̀ lòun máa kó fún mi o mo ní kò sí wàhálà mo ṣe mo ṣe bóyá kó fún mi báyìí tí mo bẹ̀ sí kọrin bẹ̀ tí mo bẹ̀ sí ń ta jìtá àwọn èrò dẹ̀ bẹ̀ sí wá tán bẹ̀ sí ọkàn àwòrán ni bàbá ìwà wò pé ọ̀gbẹ́ni máa wà mákẹ́tébù gan o bó ṣe kó gbogbo instrument yẹn fún mi nìyẹn ó ní kí n máa kó lọ sílé mi ó ní kí n máa sanwó díẹ̀ díẹ̀ díẹ̀ díẹ̀ díẹ̀ díẹ̀ mo ṣe bẹ̀rẹ̀ nìyẹn o again wẹ́rẹ́ wẹ́rẹ́ wẹ́rẹ́ wẹ́rẹ́. bàbá yẹn wà ṣe ṣe ní. ìdí òru ìdí òru òru yà electronics hmm. Hmm. ìdí òru so bí mo ṣe tún bẹ̀rẹ̀ gé nìyẹn so àìdúró ni yó. Hmm. bàbá fáwọn olólùfẹ́ yìí tán ń wò wọ́n mọ̀ pé ńgbà kan wọ́n láti mọ̀ pé sáà ní má béèrè èmi múra fún bàbá ni ẹ pàdé ìkan náà wọn one of the greatest musicians ever to come out of Africa. Mm. Uh, Aníkúlápó kọ́nà bá fọ̀rọ̀ kẹwọn. nígbà kan ẹjọ́. nígbà tí mò ń play ní lido yẹn nígbà tí mò ń play lido bá Fẹlá máa play ní shrine opposite lido gangan ni bẹ́ẹ̀tì tí ó máa ń play náà lèmi náà ń play Friday night yẹn Friday night lèmi náà máa ń play but àwọn musician míì tó wá ń play mbẹ tó ń bá wá bẹ wọn ò rérò hmm. because àwọn bodyguards àdúgbò yẹn. Mm wọ́n máa ń lé wọn dànù bí ẹni lé ajá ni ọ̀bí pé ọlọ́run fún mi ní ẹ̀bùn kan mi ò háwọ́ mi ò háwọ́ mi ò mọ ohun làtò owó kan mi ò mọ pé owó kan báyìí ni wọn kì í ná gbogbo èèyàn tó bá ti súnmọ́ mi báyìí ni mo máa ń fún nìkan máa ń ó dẹ̀ wà ní ẹ̀jẹ̀ mi ni so àwọn gbogbo àwọn body gas yẹn tẹ́mi bá ti lọ sí shrine mi bá lọ wo Fẹlá gbogbo wọn ni mo ti máa ń fún nìkan máa máa dáṣì wọn wọ́n máa dáṣì wọn wọ́n máa ṣe gbá mi ò lè ṣe kí n má lọ wo Fẹlá ní shrine ìjọ kan tí Fẹlá wa kọjá wá rí i pé ah, ah bí òun ṣe rérò náà lọ́gbẹ́ni yìí rérò ní bíbá yìí ó ní láti jẹ́ pé he is a very good eh, person pé òun fẹ́ wá wo ṣóò mi lẹ́nu Fẹlá bá yà bó ṣe yà tó wọlé báyìí ah ariwo ta gèè ariwo ta gèè ní bá pàlù ní bá lọ kí ó ní ọmọ bo ni ẹ mo ní èmi Prof. Peters mo ní from Ipokia local government ó ní Ziwi state mo ní Ogun state ah ó ní alábàjọ alábàjọ ọmọ Ògùn ni ẹ ah ó ní yes wàá ṣeré fún mi lẹ́ni mo dẹ̀ máa náwó fún ẹ lẹ́ni hmm. mi ò dẹ̀ ní náwó fún musician kan títí máa fi kú. Hmm. Babafẹ́lá sọ bẹ́ẹ̀. ó sọ bẹ́ẹ̀ ló bá ní wàá pe skipper wàdé ẹni tó ní hòtẹ́ẹ̀lì yẹn

ló bá ní kí n kúnlẹ̀ n bá kúnlẹ̀ wọ́n bẹ̀rẹ̀ sí ṣe àdúrà yìí ah Fẹlá bẹ̀rẹ̀ sí ṣe àdúrà yìí ló ń ṣe àdúrà yìí ló ń ta ipò olóró sílẹ̀ ló ń ta ògógóró sílẹ̀ ló ń jẹ́ àtàrí ló fu sí orí mi ló ń ṣe gbogbo ẹ̀ wọ́n ní mọ́lẹ́bí ah, ah, <laughs> eh, lè ní jẹ́ sórí ládé wọ́n ń ta gèè e níbẹ̀ tó ṣe tán wọ́n ní kí wọ́n bẹ̀rẹ̀ pé òun fẹ́ jó gbogbo àwọn tó wà ní hall pátá gbogbo wọn ló dìde ló bá bẹ̀ sí náwó fún mi bó lè ṣe náwó. ẹ̀rọ ṣẹ̀wọ̀n orin tẹ fún wọn gbà yẹn bàbá náà wàrà létí ó ti ń wọ̀ wọ́n. ó ní orin tí mo kọ tí gbogbo èèyàn fi fẹ́ràn mi báyìí náà ni òun fẹ́ jó bẹ́ẹ̀ ni mo ti kọ ẹjúbà fọmọdé fún un. bàbá dáadáa. ah ojú ṣẹ́gẹ̀ wọn kọ orin yẹn fún un ó yẹ náwó fún mi tán ló bá lọ ìjọ yẹn dẹ̀ ni mo ṣe ra Eh, volvo tuntun brand new hmm. station wagon tí television wà náà àbáwò àmì first Nigeria artist tó tọ́ lo mọ́tò tó ní tẹlifíṣàn ní Nàìjíríà yìí. first Nigeria artist tó kọ́ lo mọ́tò tó ní tẹlifíṣàn. bẹ́ẹ̀ni. mo lẹ ti gbọ́ yẹn kọ́ wá gí ẹ̀ tó bá jẹ́ kó rí bẹ́ẹ̀. bẹ́ẹ̀ni lẹ́tà làwọn musician tó kù iṣẹ́ yẹn wá kọ́pì mi. ó ní tẹlifíṣàn. bẹ́ẹ̀ni. wọ́n hmm. àti Fẹlá rí mọ́tò yẹn ní. ní Fẹlá jáde ló ní mọ́tò ta lélẹ́yìn ní tẹ̀mínísà ó ní ẹ ó ní tèmi ni mo ní bẹ́ẹ̀ ni olóhùn dẹ̀ máa ra mọ́tò lọ́la kò yẹ pé kò ní mọ́tò tẹ́lẹ̀ o but kò kì í ṣòro mọ́tò Fẹlá bá lọ sí alti brisco ó lọ ra awú tèmi yẹn model mẹ́ta hmm. ó ra awú tèmi yẹn ó ra two four four ó ra two gle ó ra ó tún wá ra mezis mezis wọ́n fi ń kólẹ̀ kí wọ́n wí. àná ó fi ń kó lẹ̀. ó fi ń kó ilẹ̀ ni ògì sòro mọ́tò fẹlá fi ń kó lẹ̀ ni níjọ́ yẹn hmm. nígbà yẹn hmm. <laughs> bẹ́ẹ̀ ni pé ó fi hàn pé kì í ṣe pé òun ò lówó lọ́wọ́ o hmm. òun lówó lọ́wọ́ pé òun kàn ń fẹ́ afẹ́fẹ́ yẹyẹ ni Land Rover àti bí yẹn ló máa ń lò káàkiri tẹ́lẹ̀ Land Rover wọ́n fi kólẹ̀ so bó ṣe wà nìyẹn ṣé bàbá mi kò hmm. bàjẹ́ ọkọ̀ ọ̀rọ̀ yóò ní dàrú bàbá kí ló wá ṣẹlẹ̀ sí eré jùjú lẹ́nujọ́ mẹ́ta yìí. eré jùjú. bóyá àwa ni bóyá ó dà ń gbé jùjú fẹ́ dàgbò fẹ́ fẹ́ lọlẹ̀ díẹ̀. ṣé jùjú. bẹ́ẹ̀ ni sà bóyá hmm. torí pé à irú ẹ̀yìn nǹkan nǹkan tẹ̀ ń kí kí ló ṣẹlẹ̀ ariwo yẹn ò sí lókè bíi ti tẹ́lẹ̀. mo kí kí kí ló fà sọ́wọ́n ọ̀dọ́ sí ni àbí torí pé sáà jẹ́ ká. ẹ sórí kò sí nǹkan kan tó ṣẹlẹ̀ sí jùjú jùjú ṣì wà ó bẹ́ẹ̀ ló sì máa wà títí láyé hmm. ìgbà lónígbà ń lò kò sí nǹkan kan tó ṣẹlẹ̀ sí jùjú báwọn kan làwa bá mẹ́ tó ń play àpàlà hmm. tó ń play àwúrèbe hmm. wọ́n sì ní ìwúlò ní ìgbà ni ìgbà tí ìgbà yẹn bá yí ayé kan àwọn kan Ayi a tún yí kan àwọn kan ìgbà ò lọ bí òréré ẹni bá sọ pé òun nìkan ló gbọ́ wà ní level ó tan ara ẹ̀ táyé bá wà level kan kò lè kò lè develop báyìí torí ẹ̀ ni nígbà tí àwọn kan bá sọ pé ẹnìkan ń kọrin lágbájá orin lágbájá ló ń kọ bí ó ń ṣeré bíi tàmẹ̀dù ó ń ṣeré bíi làkàṣìrìgbé tí ò bá ṣe bẹ́ẹ̀ báwo ni progress ṣe máa wà ẹni tó kọ́ tiẹ̀ náà òun náà kọ́pì ẹnìkan ni gbogbo kò sí ní tá a mú wáyé abaláyé ni àwa kọ́pì gbogbo wa kọ́pì ni nígbà tó rí pé nìkan ń ṣe journalism tó ní interest sínú ẹ̀ nìwọ náà bọ́ síbẹ̀ ló kọ́pì ẹ̀ lógún eléyìí sì ó mọ kámẹ́rà ó ní kámẹ́rà àwọn kan ló bá ń wájú tó ń kámẹ́rà so ilé ayé ò sí fún ẹnìkan kan gbogbo ẹ̀ ń lọ ní gbogbo àwọn tó ń ẹ rí pé dimension jùjú tó wà ń sìn ó tún tún yàtọ̀ sí èyí tá a wà ń play tẹ́lẹ̀ ó ti wà fọ́nkì ju ti tẹ́lẹ̀ lọ ṣé orí ti tí wọ́n bá ní tẹ́lómi bá kọrin sí akọ wọn tún fi hip hop sí ó ṣe wà ní on blend ẹ̀ lọ díẹ̀díẹ̀ ó tún ṣe kínní ṣe bàbá bàbá mo wá fẹ́ bèrè torí àgbà eléré nìyí mo fẹ́ ká kúrò ní jùjú díẹ̀ àwọn olórin tí ò ń ṣe pé ó ní jùjú ni wọn hmm. tó jó ní fújì àbí ó jẹ́ àwọn wo lẹ mọ̀ nígbà bóyá ó ṣì wà lórí síkúrà nígbà ìṣẹ́yìn àyìnlá kọ̀lẹ́ntì kí ni ṣe mọ̀ wọ́n díẹ̀ díẹ̀ ńgbà yẹn náà ṣé kí ni ìbáṣepọ̀ yín gbà yẹn kẹta. kò ń ṣe díẹ̀ díẹ̀ hmm. nígbà tẹ́mi wá mo ṣe hmm. olóògbé síkúrà Àyìndé Barrister irinṣẹ́ tí mo ní kò ní rú ẹ̀ ó máa wá kórin iṣẹ́ ńlẹ̀ tèmi ní ọ̀tẹ́sán àyà bẹ́ẹ̀ ni ní ọ̀tẹ́sán àyà ìgbà tó ṣe rẹ́kọ̀dù wọn ó fi ó fi ilé mi tọrọ pé ọlọ́run jẹ́ kóun lè kọ́ ilé bí ẹ pọpítà kan ní bẹ́ẹ̀ ni hmm. bẹ́ẹ̀ ni kì í ṣe pé ẹnu kọ́ hmm. bẹ́ẹ̀ ni. Hmm. ní seventies yẹn. bẹ́ẹ̀ ni bẹ́ẹ̀ ni seventies. àwọn bàbá wa tó kù ń kọ́ yálà wọn tó ń kọ́ àpàlà tó ń kọ́. irú bàbá wa Arúnà Ṣọlá àwọn bàbá mi nìyẹn mi ò lè ṣe kí n má lọ sọ́dọ̀ wọn ibi ìwọn ọmọ Gani ọ̀rẹ́ mi ni tá a bá lọ sí ìjẹ̀búgbó tá a bá lọ kí bàbá báyìí ó máa pe gani wá ó sáré bí ẹ̀ńpọ̀ ṣe ń ṣe wọn náà tún tún jẹ́ kó rí ẹ̀ pé kó máa ṣe dáadáa so bàbá yẹn wọ́n máa ń tọ̀yàn sọ́nà ni àwọn Ebenezer Obey àwọn bàbá mi ni wọ́n máa ń tọ́ mi sọ́nà ṣe ti àgàgà ẹ ṣe bàbá wa Ike Dairo wọn ò fi mí ṣeré rárá wọn ò fi mí ṣeré. Hmm àwọn oníjì tó kù wakọ tí ò ń ṣe mú òkèrú bàbá àwùjá náà òun náà lọ ní agbọ́dọ̀ kàn sí irú pòfẹsọ wáìkì àìfẹ́ kẹ kí ni ìbáṣepọ̀. ẹ pòfẹsọ wáìkì àjàwó ṣé rí àwùjá bello àti àwùjá bello pẹ̀lú àbúrò tèmi náà jọ wà lọ́dọ̀ expensive olúbí tẹ́lẹ̀ àbúrò tèmi ló ń ta fún expensive olúbí àwùjá bello ń kọrin sóyẹ bẹ́ẹ̀ láti mọ́ra ọ̀dọ̀ ọ̀gá wọn ni mo ti gba first instrument tí mo fi lọ fi ṣe rẹ́kọ̀dù ìgbà tí mo dẹ̀ wàá instrument yẹn tó kó fún mi ìgbà yẹn tí mo dẹ̀ tó dé stage kan tí mo fẹ́ kó instrument ṣe kínní tí mo lọ sí ọ̀dọ̀ Las Palmas tí mo lọ gba irinṣẹ́ kí ni wọ́n ti ń pè wáìkì àjàwó tó ṣe ẹ̀dẹ́ sẹ́kọ̀ọ́ èmi mo kọ́ èmi mo kọ́ kó instrument fún tó ṣe second band mi hmm. wáìkì àjàwó hmm. bẹ́ẹ̀ ni ẹ bèrè lọ́wọ́ ẹ̀ á sọ fún yín instrument tèmi ń lòkù ni mo kó fún lọ́dọ̀ laspama. bàbá nítorí gbogbo àwọn ìbéèrè ó yẹ ká béèrè kọ́wọn ọ̀dọ́ náà kọ́ lè rọgbọ́n kọ́ hmm. bàbá ńgbà tí ẹ̀yin wà ní ìdíṣẹ́ gidigidi báwo ló ṣe di pé ọ̀rọ̀ olóbìnrin dé torí ó ń fún ọ̀pọ̀lọpọ̀ àwọn ọ̀dọ́ ní ìṣòro téèyàn bá jẹ́ bí olórin jẹ́ kínní báyìí á di pé obìnrin obìnrin ń fẹ́ ka kọ́kọ́ rọ́gbọ́n dì mú bẹ̀ báwo ni gbà yẹn torí àwọn obìnrin á máa lé yín káàkiri tó di pé ẹ̀ ń lo ẹ bá mi sọ báwo ni gbà yẹn ṣe rí sọ. ẹ ṣe rí musician tí ò bá tí ò bá tẹ̀lé obìnrin tàbí tóbìnrin ò bá tẹ̀lé òkúta ni olókùúta èèyàn hmm tó bá àwọn obìnrin ò gbọ́dọ̀ má láìkì wa ni wọn ò gbọ́dọ̀ má láìkì wa àwa náà ò gbọ́dọ̀ má láìkì wọn nítorí pé iṣẹ́ wa tá a bá ń ṣiṣẹ́ tí ọkùnrin bíi twenty bá wà ń jòkó báyìí sí tá a bá ń play music bí ọkùnrin twenty bá wà ń jòkó tóbìnrin kankan bá sí mbẹ̀ patiyàn ní dùn bígbà tóbìnrin bá wà láàrin wọn àwọn náà bíi ní iyọ̀ ayé bíi bíi ti music àwọn obìnrin ipa tó ń kó nípa music wa ó pọ̀ torí wọ́n máa wọ́n máa advertise wa wọ́n máa advertise wa. báwo lẹ́yìn sábà wọn dìlì ń gbà yẹn ní gbogbo ayé. ẹ bá ṣe máa bá a máa bá wọn báwo la ṣe máa bá wọn dìlì àwọn fans wa ni wọ́n fans wa ni wọ́n a máa ṣe dáadáa sí wọn táwọn bá dé àwọn dẹ̀ ní wọ́n máa ń láìkì pati wọ́n bá dé pati kan wọ́n bá lọ sílé padà sílé sí wọ́n ní à ẹni tó wá play níbi táwọn lọ ní ní last week yẹn ẹ jẹ́ òun ní kẹ́ ẹ pé òun ní kẹ́ ẹ pé that's why a ní láti máa kẹ́ wọn bẹ̀rẹ̀ láti inú ilé gan ìyàwó èèyàn inú ilé gan tó ò bá kẹ́ ó lè rí ṣe ó lè rí ṣe. bàbá ẹ wá ṣeré fún ìkọ́nà gómìnà àná nílùú èkó nígbà kan rí Babátúndé Babátúndé Rájí Fáṣọlá bẹ́ẹ̀ ni. èmi náà gbọ́ ń gbà mọ́ pé a jẹ́ pé gómìnà ti gbówó púpọ̀ fún bàbá ni àbí kí ló fa èyí tó dípẹ́ dídé wàá wọ sínú ìtẹ̀ṣe àwo fún wọn. ẹni tó wà ń bẹ̀ ni pé mo ní sí bàbá yẹn sí mm, gọ́vnà nítorí nígbà táwa ń play ní Sùúrùlérè ní Sùúrùlérè night club àwọn wà ní àwọn tó máa ń wá wò wá hmm, bẹ́ẹ̀ ni fúnkì ju ti tẹ́lẹ̀ lọ ṣé o ní ìdí tí wọ́n bá ní tẹ́lómi bá sí akọ wọn fi hip hop sí o ṣe wà ní on blend lọ díẹ̀díẹ̀ ó tún ṣe kínní. ṣe bàbá bàbá mo wá fẹ́ bèrè torí àgbà eléré ni mo fẹ́ ká kúrò ní jùjú díẹ̀ àwọn olórin tí ò ń ṣe pé ó ní jùjú ni wọn mm. tó jó ní fújì àbí ó jẹ́ àwọn wo lẹ mọ̀ nígbà bóyá ó ṣì wà lórí síkúrà nígbà ìṣẹ́yìn àyìnlá kọ̀ọ̀lì tí kí ni ṣe mọ̀ wọ́n díẹ̀ díẹ̀ ńgbà yẹn náà ṣé kí ni ìbáṣepọ̀ yín gbà yẹn kẹjá. kò ń ṣe díẹ̀ díẹ̀ hmm. nígbà tẹ́mi wá mo ṣe hmm. olóògbé síkúrà Àyìndé Barrister hmm. iṣẹ́ tí mo ní kò ní rú ẹ̀ ó máa wá kórin iṣẹ́ ńlẹ̀ tèmi ní ọ̀tẹ́sán àyà bẹ́ẹ̀ ni ní ọ̀tẹ́sán yà ìgbà tó ṣe rẹ́kọ̀dù wọn ó fi ó fi ilé mi tọrọ pé ọlọ́run jẹ́ kóun lè kọ́ ilé bí ẹ̀pọ̀ peter kan ní bẹ́ẹ̀ ni bẹ́ẹ̀ ni kì í ṣe pé ẹnu kọ́ bẹ́ẹ̀ ní seventies yẹn. bẹ́ẹ̀ ni seventies. Hmm àwọn bàbá wa tó kù ń kọ́ yálà wọn tó ń kọ́ àpàlà tó ń kọ́. irú bàbá wa Arúnà Ṣọlá hmm. àwọn bàbá mi nìyẹn mi ò lè ṣe kí n má lọ sọ́dọ̀ wọn ife ìwọn ọmọ wọn Gani hmm. ọ̀rẹ́ mi ni hmm. tá a bá lọ sí Ìjẹ̀bú Igbó tá a bá lọ kí bàbá báyìí ó máa pe Gani wá ó sáré bí ẹ̀ńpọ̀ ṣe ń ṣe wọn náà tún jẹ́ kó rí ẹ̀ pé kó máa ṣe dáadáa so bàbá yẹn ó máa ń tọ́yàn sọ́nà ni àwọn Ebenezer Obey àwọn bàbá mi nìyẹn wọ́n máa ń tọ́ mi sọ́nà. So, ṣe tẹ àgàgà ẹ ṣe bàbá wa Ike Dairo mm. ah, mm. wọn ò fi mí ṣeré rárá mm. wọn ò fi mí ṣeré. àwọn oníjì tó kù wakọ tí ò ń ṣe mú òkèrú bàbá Àwùjá náà òun náà lọ ní agbọ́dọ̀ kàn sí irú pòfẹsọ Wike ìfẹ́ kẹrin kí ni ìbáṣepọ̀. ẹ pòfẹsọ Wike Àjàó ṣe rí Àwùjá Bello àti Àwùjá Bello pẹ̀lú àbúrò tèmi náà jọ wà lọ́dọ̀ expensive olúbi tẹ́lẹ̀ àbúrò tèmi ló ń ta jìtá west pennsylvania olúbí àwùjọ àbẹ lòún kọrin sórí ẹ bẹ́ẹ̀ láti mọ́ra ọ̀dọ̀ ọ̀gá wọn ni mo ti gba first instrument tí mo fi lọ fi ṣe rẹ́kọ̀dù ìgbà tí mo dẹ̀ wàá instrument yẹn tó kó fún mi nígbà yẹn tí mo dẹ̀ tó dé stage kan tí mo fẹ́ kó instrument ṣe kínní tí mo lọ sí ọ̀dọ̀ las fama tí mo lọ gba irinṣẹ́ kí ni wọ́n ti ń pè é wáìkì àjàó ó ṣe ẹ̀dẹ́ sẹ́kọ̀ọ́ èmi mo kọ́ èmi mo kọ́ kọ́nsúmẹ̀tì fún tó ṣe second band mi hmm. wáìkì àjàwó hmm. bẹ́ẹ̀ ni ẹ bèrè lọ́wọ́ yà sọ fún yín instrument tèmi ń lò kù ni mo kó fún lọ́dọ̀ laspama. Hmm. bàbá nítorí gbogbo àwọn ìbéèrè ó yẹ ká béèrè kọ́wọn ọ̀dọ́ náà kọ́ lè rọgbọ́n kọ́ bàbá ńgbà tí ẹ̀yin wà ní iṣẹ́ gidigidi báwo ló ṣe di pé ọ̀rọ̀ olóbìnrin dé torí ó ń fún ọ̀pọ̀lọpọ̀ àwọn ọ̀dọ́ ní ìṣòro téèyàn bá jẹ́ bí olórin jẹ́ kínní báyìí á di pé àwọn obìnrin obìnrin ń fẹ́ ka kọ́kọ́ rọ́gbọ́n dì mú bẹ̀ báwo ni gbà yẹn torí àwọn obìnrin á máa lé yín káàkiri tó di pé ẹ̀ ń lo ẹ bá mi sọ báwo ni gbà yẹn ṣe rí sọ. ẹ ṣe rí musician tí ò bá tí ò bá tẹ̀lé obìnrin tàbí tóbìnrin ò bá tẹ̀lé tó bá àwọn obìnrin ò gbọ́dọ̀ má láìkì wa ni wọn ò gbọ́dọ̀ má láìkì wa àwa náà ò gbọ́dọ̀ má láìkì wọn nítorí pé iṣẹ́ wa tá a bá ń ṣiṣẹ́ tí ọkùnrin bíi twenty bá wà ń jòkó báyìí sìn tá a bá ń play music bí ọkùnrin twenty bá wà ń jòkó tóbìnrin kankan bá sí mbẹ̀ patiyàn ní dùn bí ìgbà tóbìnrin bá wà láàrin wọn àwọn náà bíi ní iyọ̀ ayé bíi ti music àwọn obìnrin ipa tó ń kó nípa music wa ó pọ̀ torí wọ́n máa wọ́n máa advertise wa wọ́n máa advertise wa. báwo lẹ́yìn sábà wọn dìlé gbà yẹn ní gbogbo ayé. ẹ bá ṣe máa bá a máa bá wọn báwo la ṣe máa bá wọn dìlé àwọn fáǹsì wa ni wọ́n fáǹsì wa ni wọ́n a máa ṣe dáadáa sí wọn táwọn bá dé àwọn dẹ̀ ní wọ́n máa ń láìkì pati wọ́n bá dé pati kan wọ́n bá lọ sílé padà sílé sí wọ́n ní à ẹni tó wá play níbi táwọn lọ ní ní last week yẹn ẹ jẹ́ òun ní kẹ́ ẹ pé òun ní kẹ́ ẹ pé that's why a ní láti máa kẹ́ wọn ó bẹ̀rẹ̀ láti inú ilé gan ìyàwó èèyàn inú ilé gan tó o bá o ó lè rí ṣe ó lè rí ṣe. bàbá ẹ wá ṣeré fún ìkọ́nà gómìnà àná nílùú èkó nígbà kan rí Babátúndé Babátúndé Rájí Fáṣọlá bẹ́ẹ̀ náà gbọ́ ń gbà mọ́ pé á jẹ́ pé gómìnà ti gbówó púpọ̀ fún bàbá ni àbí kí ló fa èyí tó dípẹ́ dídí wàá wọ sínú tẹ̀ ṣe àwo fún wọn. ẹn tó wà ń bẹ̀ ni pé mo ní ìfẹ́ sí bàbá yẹn sí gómìnà nítorí nígbà táwa ń play ní Sùúrùlérè ní Sùúrùlérè night club àwọn wà ní àwọn tó máa ń wò gan-an wá wò wá hmm, bẹ́ẹ̀ ni bẹ́ẹ̀ ni nígbà tí ó dẹ̀ bọ́ sórí oyè mi ò mọ̀ wọ́n hmm. létà ni mo mọ̀. Hmm nígbà tó bọ́ sórí oyè tí mo dẹ̀ rí pé first eh, ìròyìn first kinní tó ṣe iṣẹ́ tó ṣe nígbà yẹn ó wú mi lórí ó wú mi lórí mo á sọ fún ọ̀rẹ́ mi kan mo ní ẹ jẹ́ kí n ṣe rẹ́kọ̀dù fún ọ̀gbẹ́ni kí n lè appreciate ẹ̀ níwọ̀nba effort tí gbọ̀ngbà nǹkan tí n bá lè ṣe tí n bá lágbára láti ṣe mo dẹ̀ ṣe ó ní kí n lọ ṣe mo dẹ̀ ṣe ṣe báyìí ó ní kí n mu wá mo dẹ̀ mu fún ó dẹ̀ mu lọ sọ́dọ̀ wọn ó dẹ̀ lọ play fún wọn tọ́ dẹ̀ play báyìí gómìnà dẹ̀ pè mí olóhùn hmm. gbọ́ music mi olóhùn hmm. gbọ́ music pé music mi làwọn ń jó ní club báyìí hmm. lọ́wọ́lọ́wọ́ báyìí. bàbá fas. <laughs> so ngbà tí mo gbà mọ. bàbá ẹ fún wa ní díẹ̀ ń bẹ̀ bẹ́ẹ̀ rántí wọn. àwa la lè kó àwa la lè kó. Èkó ò ní bàjẹ́ rárá o Èkó gbọ́dọ̀ bàjẹ́ o má forí orí orí ó dọ́gba àyànmọ́ táyé yàtọ̀ sí ti Kẹ́hìndé ti Fáṣọlá yàtọ̀ gidigbe ó dáradára ó dára yẹ́sà. Yes, sir yóò gbé yìí wà ní ẹ. lọ́ba hmm. gba yín láàgó ń pòun lọ́wọ́ jó sí báyìí o. ẹ mo gba yín láàgó ń pòun lọ́wọ́ jó sí báyìí ẹ gọ́fúnà. bẹ́ẹ̀ ni so wọ́n ní kí n pé kí n wá rí chief of staff hmm. nípa àwọn máa pè mí kí chief of staff máa pè mí hmm. kí n wá rí wọn ní ọ́fíìsì mo rẹ̀ débẹ̀ wọ́n ní àwọn ní the copies so wọ́n dẹ̀ ṣe copies lọ fún wọn wọ́n báyìí tí mo kọ́ ní ṣe mo kọ́ kó fún wọn later wọ́n ná àwọn need the copies mo kó lọ fún wọn. wọ́n dey wọ́n dey appreciate. wọ́n appreciate wọ́n appreciate wọ́n appreciate. àwọn ìṣẹ̀lẹ̀ tó ń ṣẹlẹ̀ níjọ́ mẹ́ta nílùú wa torí ẹ̀yin eh, bàbá bàbá lẹ́jẹ́ sàwà ẹ ti wà nígbà ológun ayé gbogbo àdàmú bó ṣe rí ń sìn náà bàbá kílẹ̀ rògbò jẹ́ ìṣòro tó ń dojú kọ àwọn olóṣèlú wájú nísìnyí torí náà gbé ara ìnira yẹn fẹ́ ó fẹ́ ṣe díẹ̀. ìnira ìnira yẹn ó fẹ́ pọ̀ jù fún àwọn aráàlú. Ah, ah, torí ẹ ti gbé nàìjíríà ń gbà gbogbo ẹ dùn. Ah, bó ṣe wà ní ẹ kò yẹ kí nàìjíríà ṣe wà bó ṣe wà yìí lóòótọ́ lóòótọ́ nǹkan tó ti bàjẹ́ ti pọ̀ jù ó dẹ̀ ti wọ́ láti ìsàlẹ̀ ni nǹkan tó bàjẹ́ nàìjíríà ó ti pọ̀ jù kò ṣe pé nǹkan tí wọ́n lè dédé ṣe gbìm lójijì lẹ́ẹ̀kan náà kò possible díẹ̀díẹ̀ ni ẹ̀rù gbà kan lẹ́kọ̀ọ́ yìí a mọ̀ pé kò ṣe rí nígbà tí eh, Tinubu dé ó ṣèǹjì ẹ̀ ó gradually òun lọ dé rẹ̀ eh, eh, Fáṣọlá débẹ̀ ó pa itú rẹ̀bẹ̀rẹ̀bẹ̀ Ambọ̀dé náà débẹ̀ ó ti ń yàtọ̀ ó ń yàtọ̀ sí ti tẹ́lẹ̀ ṣùgbọ́n nǹkan tó wá kù ń bẹ̀ ni pé àwọn gómìnà o àti pẹ́sidẹ̀ntì o àti títí kan kánsẹ́lọ̀ local government chairman gbogbo wọn kán lọ sí tébùlù eh, wọn owó tó ń gbà yẹn ti pọ̀ jù hmm. tó bá yẹ pé lóòótọ́ wọ́n fẹ́ ṣàfù nàìjíríà ni wọ́n fẹ́ ṣàfù àwọn ọmọ nàìjíríà ni owó yẹn ti pọ̀ jù gbogbo wọn pátápátá èyí tó bá mọ̀ pé òun fẹ́ ṣàfù nàìjíríà kó kó kó kó kó ṣe mítìnì kó dínkù díẹ̀ kán dínkù díẹ̀ ká lè mọ̀ pé lóòótọ́ làwọn pípù yìí fẹ́ràn wa àwọn pípù wọn fẹ́ wọn nífẹ̀ẹ́ nàìjíríà wọn nífẹ̀ẹ́ gbogbo àwọn ọmọ nàìjíríà òótọ́ òní ká má sọ òun bó ṣe wà nìyẹn. bàbá oúnjẹ wo lẹ lẹ fẹ́ràn jù hmm? tó bá ní kan fún yín lóúnjẹ kẹ máa jẹ láàárọ̀ ọ̀sán alẹ́ tí ò ní sí oúnjẹ wo ni. oúnjẹ tí mo fẹ́ràn jù sórí nílùú wa ọkà là ń jẹ ọkà túwó hmm. nílùú wa nípò kíá hmm. ọkà túwó ni mo máa ń jẹ jù ṣùgbọ́n lẹ́kọ̀ọ́ ibi ó lójú àwọn tó mọ̀ ọ́ rò ṣùgbọ́n sórí <laughs> sẹ̀mú yẹn wọ́n ti kàkàkàkà. ọbẹ̀ olè máa fi parí ẹ̀. sórí ọbẹ̀ ẹ̀fọ́ ẹ̀fọ́ rírò ẹ̀fọ́ rírò tó ní kíní tán kó èròjà sínú ẹ̀ dáadáa iṣẹ́ mi nìyẹn. Hmm. ó máa lọ gidi. ó máa lọ ó máa lọ. bàbá ṣe máa ń ṣe ṣe nífẹ̀ẹ́ sport kankan nígbà tó di gómìnà. ah nígbà tí mo wà lágége àwa la ní papilion àwa táwa dá papilion lẹ̀ lágége ni hmm. football mo kàn ń play hmm. orúkọ mi Jack Pẹ̀lẹ́ ńgbà yẹn. Jack pele. Jack pele. bẹ́ẹ̀ ni ńgbà yẹn. ṣé midfield náà àbí wájú àbẹ̀yìn àbí wọlé ńgbà mẹ́rin. midfield mo ń gbà center eh. so jápẹ́lẹ̀ lórúkọ mi ńgbà yẹn later mo tún wá play table tennis table tennis yẹn títí dè mí mo ṣe ń play table tennis ìkan tí mo tún like jù ńgbà yẹn tenicourt ring tá máa ń jù báyìí yẹn tá máa ṣe báyìí kò sí ipò àwọn géèmù yẹn mọ́ ní nàìjíríà wọ́n ń sìn ring ó máa ń dùn jù. tẹ́sí wàá ń wo bọ́ọ̀lù sí i bàbá ṣé. ṣé mi mo ń wo bọ́ọ̀lù mo máa ń wo bọ́ọ̀lù mo máa ń wo bọ́ọ̀lù but èyí tí mo ní interest sí jù ń sìn tí mo ní interest sí jù sí ni wrestling òun owó jù sí wrestling ayayaya mo like ẹ bára dátà báyìí máa ń parí ẹ̀ sórí ẹ̀ Yes. bàbá náà fẹ́ ṣe irú iṣẹ́ yìí tọ́wọ́n náà fẹ́ dikọ́wọ́n náà fẹ́ kọrin hmm. ìmọ̀ràn lẹ fẹ́ gbà wọ́n torí ọ̀pọ̀lọpọ̀ àwọn òbí sì máa sọ pé ah mi fẹ́ kọ́mọ mi kọrin ah. ọ̀pọ̀ oníjùjú ọ̀n ṣoògùn ọ̀n ṣe kinní kan ìmọ̀ràn lẹ fẹ́ gba àwọn òbí tó ń bọ̀ wọn. torí kò sóògùn mọ́ hmm. ìgbà táwa bẹ̀rẹ̀ mísíkì lóògùn wa a ti ṣiṣẹ́ lẹ̀ fún àwọn ọmọ àwọn ọmọ sí i àwa ti ṣiṣẹ́ lẹ̀ fún wọn. tọ́ba fẹ́ lùlù sí kán lùlù wọn wọn yọ àwa ti roko lẹ̀ fún wọn bàbá ṣé òótọ́ lọ́ọ́ máa sọ pé ńgbà tẹ̀ ń sa òótọ́ máa ní tọ́ tí ọkọ bá fẹ́ ṣe ní mẹ́rin tẹ́ bá ní kí n rin ṣe má dùnkù dẹ̀ ní. kò ní òótọ́ ni àwárò gbígbà kan ń kàn sọ pé. láyé àtijọ́ bó o bá ní kíní jẹgbẹ́dú lápò o lè ṣeré kí n bá fẹ́ lọ sí plane ńgbà mi báyìí wákàtí kan mo sì ń bá mo sì ń bá wọn fọ́ sọ̀rọ̀. àwọn ta nìyẹn bàbá. ẹ wa. ẹ máa kọ́ ń ọmọkọ tó tó máa máa jẹ gbogbo ẹ tí tó máa bẹ̀ sí làágùn burúkú ìfẹ́yàn fi yà jẹra ẹ̀ hmm. jésù ti gbàkóso. Hmm. bàbá àwùjá náà sọ títí tí náà pípọ̀ òun tẹ̀wọ̀n kó wọn lè ní accident pẹ̀lú gbogbo nǹkan tó wọ́n dín. ṣé ìlú mi kọ́ mo ní accident kan mọ́tò mi tọ́ǹbù láti rú bíbá yìí ó fẹ́ẹ́ dé ayọ̀ bọ́bọ́ stop lọ́hùn lẹ́ẹ̀mejì tó bá tọ́ǹbù wá tún rìn tó bá tọ́ǹbù wá tún lọ́tẹ̀ iṣẹ́ gbogbo ẹ̀ wà lára ẹ̀mí hmm. àtìyàwó àtọmọ àtàwọn àbúrò mi ìyàwó mi àtàwọn àbúrò bí gbogbo aláwà ní mọ́tò ń jọ tá à ń wí hmm. kí ládẹ ń lọ ṣe iṣẹ́ hmm. kásìn jésù à ń lọ bọ òòṣà hmm. à ń lọ ṣọdún òòṣà ńlẹ à ń lọ ọlọ́wà fi títóbi ẹ̀ hàn wá. àwọn ìtàn mọ̀kàn ní jùjú máa ń sa fìgbọ́n wọn ní àpàlà nǹkan nínú wọn. àpàlà nìkan kẹ ó wa kan eh, musician kan lóṣòdì ọ̀gá wa yẹn àkọ́lọ̀ ń bá fọ̀run kẹ torí àwọn yẹn wà lára àwọn tó encourage wa ńgbà tá a bẹ̀rẹ̀. ṣé fógun àbí. ní ògògùn kọ́ ní music ní music ó ní dáńfóńgbà yẹn Jacob Olúwọlé lórúkọ wọn orí stage ló kú sí hmm. ní ògèrè orí stage ló kú sí Jacob Olúwọlé ó kú sórí stage ní hmm. iṣẹ́ burúkú hmm. pọ̀ jẹ́ ni kú sórí stage ní ògèrè ó lọ ní hausa ìṣòro ni o àwọn ìgbà yẹn tó o bá múra mo ti lọ play rí tó jẹ́ pé ọrùn mi kan ó gan sójú kan ni tó jẹ́ pé kò yí padà ọrùn ó gan sójú kan stiffness ó tí mo ń ta gìtá lọ́wọ́ tó ó tó steve báyìí ó kàn sí ó kàn gan pa sójú kan. ṣé nǹkan ó lẹ ni àbí. ìmọ̀ iṣẹ́ burúkú náà ń sà ni àwọn kinní burúkú wọ̀nyí <laughs> iṣẹ́ ni báàlẹ̀ ṣe wá ṣe ń jọ èmi fẹ́ mọ̀ torí mi fẹ́ mọ̀ pàápàá tọrùn yín gan tí ò ṣe é yí sẹ́wá yí báàlẹ̀ ṣe wá parí eré ẹ̀ ń jọ. kò padà. Hmm, báàlẹ̀ ṣe wá ṣe ọgbẹ́yìn lọ bẹ́ẹ̀ ni. mo mánéjì ara mi gẹ́gẹ́gẹ́ wọnú bọ́ọ̀sì yẹn sínú káà mi ni. bí mo ṣe délé báyìí bí mo ṣe délé báyìí mo kàn lọ dágbére ni ó dòkó lọ́hùn. ẹ lọ. mi ò ní gbalé lọ. ìgbàlá àwọn eléré ẹgbẹ́ yín náà dẹ̀ lọ́ọ́ ṣe gbọ́ yẹn o. ta ló tẹ ìfẹ́ mọ̀ ṣé orí ìgbà yẹn gan àwọn fans club gan wọ́n máa ṣàṣì ẹ láì jẹ́ pé eléré yẹn ló ràn sí ẹ àwọn fan club wọ́n á tún máa ṣàṣì ẹ wọ́n á tún dẹ obìnrin sí ẹ ó bá bá wọn sùn olú páńpẹ́ hmm. báwo ló ṣe wá fẹ́ mọ̀ pé eléyìí wọ́n ràn sí ẹ bí àtẹ̀yìn wá tó náwó fún ẹ tó ń yọ̀ fún ẹ tó ń ṣe kínní. ètò ní pàdé ní hòtẹ́ẹ̀lì. ètò ní pàdé ní ó ka àgbákò nìyẹn so by that ọlọ́run ló kó wa yọ wọn ṣé rí àwọn ọmọ sí n tó wà ń bẹ̀ ni pé àti roko lẹ̀ àti gbogbo àti jẹ gbogbo ìyà yẹn fún wọn kí wọ́n máa ṣeré wọn lọ kò sí ọdún sí wàhálà mọ́ ó ti rọ̀ ẹ̀rọ ló bá dé so bó ṣe wà nìyẹn. Mhm. bàbá kí wàá ní bá ṣe rí yín torí àárín inú wa dùn náà tán wò inú wọn náà dẹ̀ kí ni ká ṣe ó ṣe é ṣe ká ṣe wàá máa retí iṣẹ́ kọ̀ọ̀kan lọ́wọ́ yín tán wò yín pé kí ni àbí kí lẹ fẹ́ kàn ara àlù ṣe afẹ́ gbọ́ torí ẹ̀yin lẹ́ ń gbọ́ tó ń ṣùgbọ́n ẹ̀ sì wà ń bẹ̀ yìí kí ni. ah mo tẹ̀ máa ṣe rẹ́kọ̀dù ọpẹ́ nítorí mo síìkì gan tó jẹ́ pé ọlọ́run ló kó mi yọ mi ò kàn pé mo kàn jẹ́ àwọn musician kan tó yẹ pé èmi I don't beg for alms mo hẹ́ẹ̀sì pé kí èèyàn máa beg for arms kí n máa sọ fún eh, nǹkan báyìí ló ń ṣe mí sickness tí tó ṣe mí hmm. over millions ló lọ but mo dúpẹ́ pé ọlọ́run ṣì dá ẹ̀mí mi sí mo fẹ́ kọrin ọlọ́run mi mo fẹ́ fi dúpẹ́ bẹ́ẹ̀ ni mo fẹ́ fi dúpẹ́ máa ṣe rẹ́kọ̀dù ṣe bí ọyìn eh, two thousand and sixteen ni mo ṣe rẹ́kọ̀dù last so máa ṣe mí láìpẹ́ yìí orin ọpẹ́ ló kù báyìí adúpẹ́ lọ́wọ́ Jésù tó gbà tó kó mi yọ tó kó mi yọ ẹ̀mí mọ́ ló kó mi yọ o torí wọ́n discharge mi pé pé kí n lọ kú ni hmm. bẹ́ẹ̀ ni dókítà ti wọ́n ti parí wọ́n ṣe gbogbo ẹ̀ wọ́n discharge mi pé kí n lọ kú ni hmm. àwọn olóògùn kan tẹ̀ ti gbé sínú íńtánẹ́ẹ̀tì pé ọ̀tá mi ti kú hmm. so pẹ̀lú ẹ̀ náà Jésù ó gbàkóso ẹ̀mí mi Jésù nìkan ló lè ràn mí lọ́wọ́ jésù nìkan ló lè ràn mí lọ́wọ́ jésù nìkan ló lè ràn mí lọ́wọ́ o òun lọ bàrà àwọn rọ́bà ọmọdé tún gbowó èdè oṣù yàgò lọ́nà o alákọ̀ọ́ni tún gbowó èdè oṣù yàgò ọmọdé tún gbowó èdè oṣù yàgò alákọ̀ọ́ni tún gbowó èdè oṣù yàgò bó ṣe wà nìyẹn. bàbá ti ní jésù ẹ ti gbọ́ o ẹ̀yin tó bá lọ sùn kọ́ má pa tẹ̀ ń kówó fún bàbá tẹ̀ ń kówó fún ìyá kan tó ń sọ pé kí ni òun lẹ́ ń gbọ́ lẹ́nu bàbá ah! kò sí nǹkan jésù nìkan ló lè ṣe o ló lè ṣe o. Ah! bàbá hmm? tó bá fẹ́ kàn sí yín hmm. torí pé ní orí amóhùnmáwòrán tí wàá ń bì yìí gbogbo àwọn tí ó ti pé bóyá àti gbé wá tó jẹ́ wọn àgbààgbà báyìí àwọn èèyàn ni wọ́n fẹ́ kàn sí wọn hmm. àwọn náà ní nǹkan tí wọ́n fẹ́ fi support àwọn náà ní pé kínní báwo ló ṣe lè kàn sí yín tí wọ́n fún wa ní nọ́mbà tí wọ́n lè kàn sí yín sí irú ọ̀pọ̀lọpọ̀ káàkiri ni lọ́ ti ń wò wá lọ́dẹ̀ ti ń gbọ́ wá báyìí. torí àníyàn mi tó máa wò pé irinṣẹ́ fẹ́ ṣe album ẹgbà irinṣẹ́ èmi àníyàn ẹgbà kìíní kan báwo ló ṣe lè kàn sí yín. ẹ ẹ Propic Peters ẹ bá máa kàn sí mi zero eight zero two nine one three eight six nine four nọ́mbà mi ni ẹ nọ́mbà yẹn Prof Peter ní zero eight zero two nine one three eight six nine four. ọba kí la fẹ́ sọ fún àwọn fans yín káàkiri báyìí wípé. ẹ nǹkan tí n fẹ́ sọ fún àwọn fans mi ni pé ẹ wọ́n kú ìrọ́jú wọ́n kú àfaradà pé ó pẹ́ tí ti rí mi ẹ but ẹ Prof Peter máa yọ sí wọn láìpẹ́ yìí rẹ́kọ̀dù tuntun máa gbé jáde tí wọ́n bá dẹ̀ ti ní ṣíṣe kán máa pè mí irinṣẹ́ wà tuntun takobọ̀ láti amẹ́ríkà yes irinṣẹ́ wà wọ́n máa pè wá nọ́mbà mi náà nìyẹn zero eight zero two nine one three eight six nine four kó má ló béè. bàbá ẹ bá amóhùnmáwòrán nígbà tí ẹ bá mi fún orin ẹ bá mi fi kí wọn pé amóhùnmáwòrán nígbà tí kó tó di pa àlọ káà náà kó ká gbádùn òun yẹn ká gbádùn. amáwòrán amáwò. nígbà tí. nígbà tí àwọn iléeṣẹ́ máwòrán wa nígbà tí. mo fẹ́ kẹ orin mo fẹ́ kẹ fi máa mú iléeṣẹ́ yìí ò ní túká iléeṣẹ́ yìí ò ní bàjẹ́ nígbà tí ọwọ́ yẹn á máa rókè ní ẹ̀rí bá ti ṣe ẹ̀rọ ọ̀nà gbégbá o àṣejèrè lẹ́rọ máa ṣe gbogbo ohun tẹ́ bá dáwọ́lé á máa yọrí sí rere síbẹ̀síbẹ̀ ẹ̀yin lẹ́ máa máa lékè wọn àwọn tó bá gbógun tì í ẹ̀yin lẹ́ máa máa lékè wọn adúpẹ́ lọ́wọ́ yín bàbá. ẹ ṣeun gan. ẹ ṣeun. iṣẹ́ tẹ̀ náà wà òun láti jẹ́ fún yín ọ̀pá àgbàlagbà legendary eh, tí gbogbo àwọn aláyé mọ̀ emperor Chick Peters àwọn láti gbé ọsọ ọmọ márùn yẹn ẹ ti kó jẹ ẹ ti rí bàbá ṣe mu látọjọ́ tó ti pẹ́ ti pẹ́ ti pẹ́ ti pẹ́ tọ́dẹ̀ mu wọ twenty twenty tọ́dẹ̀ tó fi yé yín pé ẹ má ti sùn ẹ̀dù àwọn tó máa gbé àwọlẹ̀ láìpẹ́ láì jìnnà ń gbé tẹ́tù máa gbádùn bàbá àdúpẹ́ lọ́wọ́ yín. ẹ ṣeun púpọ̀ olóòtú ẹ ṣeun mo dúpẹ́. ẹ eh, àṣírí yín pẹ́pẹ́pẹ́. àmì o àmì o Jésù àmì o Jésù. ẹ dẹ̀ ti wo nìyẹn ẹ pé bàbá ẹ ṣe máa ń ṣe ẹ kàn sí wọn yálà yín tẹ́ ń wò lórí amóhùnmáwòrán nígbà tí lórí StarTimes yálà yín tẹ́ ń wò lórí ẹ̀rọ ayélujára káàkiri bàbá ti dàgbà ẹ à ń fẹ́ nǹkan tẹ́ bá ní lẹ́fẹ́ fún wa ẹ lè wo bàbá ń pé bàbá ìṣẹ́ nàkan nọ́mbà yín millions kẹ ṣe ó kéré tó dọ̀wọ̀n báyìí nǹkan ta fẹ́ nìyẹn ń sìn kọ́ gbádùn ìgbésí ayé wọn wọn ti ṣe wàhálà yẹn kọ́kọ́ ìdẹ́sẹ̀ lẹ̀ kọ́ gbádùn bàbá ẹ ṣe gan ẹ ṣe o dúpọ̀ mo dúpẹ́ ẹ adúpẹ́ lọ́wọ́ Ọlọ́run pé ètò yìí lọ bí a ṣe fẹ́ kó lọ ń pé ara máa rí baba dẹ̀rí baba inú wa lẹ́yìn eléyìí bí a sì lọ́n ṣe fàájì o tó dẹ̀ máa wò gbé baba ṣì ní fàájì ó pọ̀ rẹpẹtẹ pẹ̀lú ìjírò ìlà náà ló wà níbi amóhùnrán nígbà tí àwọn tèmi ló wà lẹ́yìn odi ṣẹ̀gẹ́ṣẹ̀gẹ́ àbá Vicky Sunday Yorùbá náà wà ń bẹ̀ oníṣẹ̀dẹ̀ náà wà ń bẹ̀ lẹ́yìn ilé ń bí náà ìkànnà brọ́dà wà ń bí náà Felix tó jẹ́ àwọn ọmọ ọmọ bàbá ni wọ́n àti ajírọ̀bá náà wọ́n wà ń bí ẹ̀yin lè má rí wà mí àjọ ń bí náà nítorí agbọ́dọ̀ júbà fún gbogbo àtàjọ wà ń bí. bàbá ń pẹ̀rọ̀ ẹ ṣe púpọ̀ ẹ ṣe. ọ̀ṣọ́ àwọn ọmọ àwọn ọmọge kéékèèké sọ́ọ̀ náà lè pè bóyá tó ń fẹ́ bí kékeré kan tẹ́ mọ́ máa fọwọ́ pa yín létí mọ́ ọ̀gbọ́n. ọ̀rọ̀ fọwọ́ pa èrò ajá ò gbọdọ̀ jóbi ká máa kọ́ wọn lẹ́kọ̀ọ́ ni ká máa báyìí láyé ṣe rí o báyìí láyé ṣe rí o torí nǹkan tí wọ́n pe bóyá ní kíní ló ti ṣe kíní ẹnìkan pé ń gbé kó máa bọ̀ òun fẹ́ fún nìkan hmm. òkú ẹ̀ náà ń lọ bá ní kíní kọ́ má rìnrìn kúrè hmm. kì í dẹ̀ ṣe gbogbo bàbá náà ní bàbá àwọn bàbá kí bàbá kú gbòòrò hmm olùdókòlè bàbá ní pé ìwọ ẹtẹ bá pín sí bàbá máa fọ́ máa là yín lọ́yẹ̀ ni wọ́n máa tán yín sọ́nà ní ìwọ tó bá fẹ́ gbé owó fún bàbá ní gbogbo kò béèrè àkáǹtì bàbá bá kẹ̀rẹ̀ gbó síbẹ̀ àtúnrí lọ́jọ́ mi ọjọ́ rẹ̀ ṣe ò dà fún.